Thank you. yẹ gbogbo wa nílé lóko lẹ́yìn òde akíwá pé a kú bójú ṣeré mo kí ẹ̀yin á mo kí bàbá mo kí ẹ̀gbọ́n mo kí àbúrò wípé ọdẹ ọdá bí èmi ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín Dr. Zabby Talk Show ayé ọpẹ́ yọ ṣé ọlọdọ tí yín náà ní agbára lọ́wọ́ Ọlọ́run ayé ọpẹ́ á máa yọ fún wa ní ní agbára lọ́wọ́ Ọlọ́run lórí wa lórí ọmọ lórí ọkọ lórí ìdáwọ́lé wa ayé ọpẹ́ á máa yọ fún wa ní agbára lọ́wọ́ Ọlọ́run mo kí gbogbo ẹ̀yin tẹ jẹ́lẹ́gbẹ̀ mi ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi náà tí ẹ máa ń bá wa pín ètò wa ẹ máa ń fi kọ́mìn sílẹ̀ tẹ tún máa ń bá wa bu ọwọ́ lù láti láìkẹ́ ẹ̀ mo mọ̀ ọ́ lóore o mo appreciate one love ní agbára lọ́wọ́ ọlọ́run ìgbà tó bá máa ná fúlàgì náà sókè kò ní jẹ́ lẹ́yìn èmi àti yín torí kí nìdí gangan àṣà ni ìjọ ní bí òní di obìnrin ò kì í jákú mólú tó bá jẹ́ bí òwe tí bá padà dàgbọn ni <laughs> tí ń bá ehm, tó bá jẹ́ bí òwe ẹ̀yin àgbàlagbà ẹ ṣe àforíjì fún mi gẹ́gẹ́ bí àwa ọmọ Yorùbá gẹ́gẹ́ bí a ṣe máa ń sọ ọ̀rọ̀ náà. now Yorùbá ni mí Yorùbá nìran mi bí mo ṣe máa ń sọ gẹ́gẹ́ bá tún ṣe máa ń sọ pé kó wá ti dàjọ́ kó àríwá ti di àjọgbà lórí èyí tí a fẹ́ wo lọ́jọ́ títí òní lórí èyí tí a fẹ́ ṣe àgbéyẹ̀wò ẹ̀ lọ́jọ́ títí òní báwo ló ṣe rí bẹ́ẹ̀ Ọlọ́run kì í ṣe nǹkan tiẹ̀ kó má fi àyè ọpẹ́ sílẹ̀ mo dẹ̀ mọ̀ pé mi àti ní agbára lọ́wọ́ ọlọ́run à ní ṣe ọpẹ́ tipátipá ẹ nígbà míì wà ẹlòmíì á pé ká lòun ṣe fún ẹ bọ ó lé ẹ débi re ni àbí ẹ gbọ́ rí tẹ bá gbọ́ rí ẹ bá mi ṣe yes tàbí no wípé à ọpẹ́lọpẹ́ pé ó tiẹ̀ ṣèkà fún mi jíjáde tó ní kí n jáde nílé òun báyìí ẹni tó hé òun báyìí ó kọ́lé fóun ni jíjáde tó ní kí n jáde nínú mọ́tò òun báyìí ẹni tó náwó gọ̀ọ̀n báyìí ó ra mọ́tò fóun ni ṣé kò wá rí òun kò wá lé òun bá a rí ni tàbóbìnrin míì gan wà tó tiẹ̀ jẹ́ pé ọkọ ẹ̀ máa fi àmà jẹ́ oríṣiríṣi ló máa ṣe fún ọkùnrin mi tó wá lọ hàn rí báyìí tó wà mú kúrò ní nàìjíríà bá ìlú òyìnbó ló mú lọ bó ṣe ń lọ ló wà máa bọ̀ ẹ oore tiwa kò ní takú tójú kan náà gbogbo ẹni tó jẹ́ pé nípa àkọ́kọ́ tẹ ẹsẹ máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì akíyín kàbọ̀ tí orí ètò aláyọ̀ tá ti máa ń gbé àgbéyẹ̀wò náà wípé báwo la ṣe máa bọ́ nínú oko ẹrú tá máa ń mú oríṣiríṣi wá nínú wípé kí ni àwọn tó ń ṣe tó ń ṣe wá tó ń fẹ́ wa tó ń tán láhàn tiẹ̀ gbà wá fún nǹkan kan náà ibi tá a ti máa mú wá tá a ti máa ń ṣe àgbéyẹ̀wò ẹ̀ pé ṣé eléyìí ò tó ń torí ṣé kò tó torí ẹ tá a fẹ́ gbé wá lọ́jọ́ títí òní ṣé kò tó torí ni lórí hmm, kí n tó mẹ́nu bà ẹ jẹ́ ká ọkọ̀ sáré lọ ṣe cup of tea gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe é ẹ̀yin tí ẹ bá wo ètò wa débi tó parí dé kò lè yé yín because tá a bá dáwọ́ lé tẹkàn wo bíi five minutes mẹkẹ wò ẹ lè understand àwọn tó ti wà pẹ̀lú wa tájọ jẹ́ ẹbí kan náà one love wọn mọ bá ṣe máa ń gbé àgbékalẹ̀ ètò tiwa kalẹ̀ lórí ìkànnì yìí torí ẹwọ tó bá jẹ́ nígbà àkọ́kọ́ àbá kọ gbé fídíò kan tí kò wá wípé nǹkan tó ń sọ kọ́ ló wà ń bẹ̀ no o ti miss o miss a lot mọ kó tó di pé mi ò ní gbà wá lákòókò gbogbo bàjẹ́ tọ́lọ́run ẹ jẹ́ ká sáré lọ sí people. God bless you. ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún un òun náà lẹ́ni kejì rẹ̀ tọ́jú rẹ̀. Zabby Life Saver Foundation àánú lolówó fi wa. wá la fi ń sọpẹ́ fọlọ́run àwọ̀ ẹ̀dá tó ń jẹ́ aníparere láyé àwọn èèyàn tàṣì ti ń sọpẹ́ pàtàkì pàtàkì gbogbo olólùfẹ́ wa jákèjádé àgbáyé àwọn tó ń bá wa gbọ́wọ́ sètò ìrànwọ́ yìí lọ́nà kan àbí kejì lóòótọ́ ẹ̀yin gan lè jìká tí ò jẹ́ kórí ó jábọ́ lórí ìkànnì Zabby Life Saver Foundation àkàìmọye ènìyàn lọ́lọ́run ti fọwọ́ tọ́ nípa pé ká mú lára bíntín tọ́lọ́run fún wa tá ṣàánú àwọn èèyàn tó kù díẹ̀ fún láwùjọ wa láì fi tẹ̀sìn ẹ̀yà èdè àti àwọ̀ṣe rárá sẹ́ẹ̀rí bọ́lọ́hún ṣe ń lò wá lórí ìkànnì Sabi Lifesaver Foundation táwọn fúnni níṣẹ́ gbalẹ̀ fúnni fúnni lóúnjẹ tá a ti ń sanwó iléèwé àwọn ọmọ tí ò lóbìí àti àwọn ọmọ tó kù díẹ̀ fóbi wọn láwùjọ lọ́pọ̀ ìmọ̀ iye ìgbà láti yọjú tá a ti gbóúnjẹ lọ fáwọn tó wà nínú ìhámọ́ táwọn olóyìnbó ń pè ní correctional center lọ́pọ̀ ìgbà tá a bá lọ sílé ìwòsàn fún àbẹ̀wò àti pé ká gba àwọn ènìyàn tí ò rówó san lẹ́yìn ètò ìwòsàn wọn àánú àṣewá púpọ̀ nítorí òmèrèmèrè ohun tá pàdé lọ́hùn àti ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn tó ti parí ètò ìwòsàn tí ò rówó san léyìí tágbára wa nìkan ò lè ká. gẹ́gẹ́ bí èrò wa ní Sabi Life Saver Foundation àti bí ẹ̀yin olólùfẹ́ wa ṣe ń sọ wípé kọ́wọ́ jẹ́ tó ti lọ síwájú sí i ló já mọ̀ lọ́gán fún gbogbo ẹ̀yin eléyìí ojú àánú jákèjádò àgbáyé wọ́n ràn wá àti jẹ́ kí ètò ìtúbọ̀ tẹ̀ síwájú sí i. ẹ jájọ pawọ́pọ̀ lé ìṣẹ́ òun ìyà nínú bíntín tọ́lọ́run fún wa. ẹ lè fi ohunkóhun tẹ́ ẹ bá ní sọwọ́ sí ọ́fíìsì wa nílé. number six Bremer Street Sabo Ṣàgámù Ògùn State tó bá sowó ni ẹ fi sínú àsùnwọ̀n sabi lifesaver foundation account níbikíbi tẹ́ ẹ bá wà lágbàáyé account number five seven nine eight six eight six zero one three fcmb fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i lè pe èyíkéyìí àwọn aṣojú wa nílé plus two three four eight one two five seven five four four nine two tàbí kẹ́pẹ́ plus two three four seven zero eight four three four five six nine six bákan náà ní ẹ lè fàtẹ̀jíṣẹ́ tàbí kẹ́pẹ́ Dr. Zabby gan lórí WhatsApp number one. plus four four seven four four zero seven one five five four two ní Zabby Lifesaver Foundation àánú ló jẹ́ wá lógún. ẹ káàbọ̀ sí orí ètò lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin tí ẹ tiẹ̀ fẹ́ jẹ́ ká mọ̀ yín àtẹ̀yìn tí a mọ̀ náà nídìí kan àti fúndìí kan tàbí ìdí torí àwọn kan tó ń bá wa gbọ́nwọ́ sí ọ̀rọ̀ foundation wa báwo la ṣe mọ̀ wọ́n bóyá ẹlòmíì tó bá ṣe nǹkan tó bá fẹ́ jẹ́ kó confam wípé ṣe rí tẹ mọ̀ gẹ́gẹ́ bí system nàìjíríà a mọ̀ yín a dúpẹ́ lọ́wọ́ yín bọ̀ bí àwọn kan tó jẹ́ wípé àti ẹ̀mọ̀ bọ̀ ń ṣe sí àárẹ̀ a dúpẹ́ lọ́wọ́ yín àmọ́ lóore ní agbára lọ́wọ́ ọlọ́run àrọ́ ọmọdọ́mọ wa ò ní gbégbá bára o wọn ò ní dáwọ́ oúnjẹ lé wa lọ́wọ́ tọmọtọmọ lágbára lọ́wọ́ ọlọ́run ọlárẹ̀wájú wa kò ní padà dèrò ẹ̀yìn a dúpẹ o a mọ ọ lóore mo dé mọ wípé tétí yín bá ń já ẹ máa ṣe àmì ni um àwọn tó ń fi pẹlú ẹkún tó ń fi ṣe àdúà tinútinú tọkàntọkàn ní agbára lọwọ ọlọrun ojú òní tiwa ọwọ wa ní kò àpò mo bá jẹ five hundred naira mo bá jẹ hundred hundred naira la ní lóṣooṣù ẹ jẹ ká máa gbọwọ sí i pàápàá jùlọ àwọn ọmọ iléèwé ẹsẹ wọlé school nínú ọsẹ tá a wà nínú èyí ni um mm, bẹẹ náà la ti ń gbìyànjú láti lè san owó school àwọn tí a fẹẹ san bẹẹ náà làwọn tá à ń fún lóṣooṣù náà nìyẹn ó mọ pé lágbára lọ́wọ́ Ọlọ́run ojú òní ti wá gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ nígbàgbọ́ lórí mi tẹ nígbàgbọ́ ló tẹ nígbà tẹ dẹ nífẹ̀ẹ́ Ọlọ́run látara Ọlọ́run sára mi you know Ọlọ́run á wa ojú òní tì wá ẹ̀yin tí ẹni lọ́kàn náà láti ṣerú nǹkan báyìí náà ẹ má gbàgbé ẹ bá wa fi sọ́kàn níbikíbi tí a bá wà ní àgbáyé la lè gbọ́n sí ní orí báwo ni àkáǹtì ìpamọ́ owó tàbí àkáǹtì tá a lè gbọ́nwọ́ sínú ẹ̀ níbikíbi tá a bá wà torí ẹ̀ la ṣe jẹ́ pé ti àkáǹtì nọ́mbà nàìjíríà àkáǹtì yẹn gbogbo àgbáyé ni a ti lè anywhere lágbàáyé la ti lè ṣe ní agbára lọ́wọ́ ọlọ́run àrọ́mọdé wa mọ wa kò ní gbígbà bára gẹ́gẹ́ bí mo ṣe máa ń tọ́ bẹ́ẹ̀ náà ni mo kí gbogbo ẹ̀yin mùsùlùmí pé asalaamu aleykum warahmatullahi wabarakatuh mo kí kìrìsìtẹ́nì pé god bless you my brother my sister bẹ́ẹ̀ náà ni mo kí gbogbo oníṣẹ̀ṣe wípé àágbó àátọ́ ní agbára ní ọwọ́ Elédùmarè kò ní sú kò ní rẹ̀ yorùbá nation no going back now ètò àgbéwá lọ́jọ́ títí òní kí ló dá Tèmítọ́pẹ́ Joshua àti madam onítìrí kí ló dà wọn pọ báwo ni ọrọ náà a ṣe fẹẹ gbé kan um tèmítọpẹ joshua late tèmítọpẹ joshua tí orúkọ um súná jẹ fatai tí chọọchì wọn um ó dàbí pé kọtù ní chọọchì yẹn wà náà báwo ló ṣe dàpọ̀ pẹ̀lú ọ̀rọ̀ madam dúpẹ onítìrí aya late abiola àṣìmáwò um mama mua báwo lọrọ náà ṣe dàpọ mọra wọn báwo lọ́n ṣe ṣalábàápàdé báwo lọ̀rọ̀ wọn báwo lè jọra wọn rò pé tẹ́ bá rí nǹkan tó ń ṣẹlẹ̀ lórí afẹ́fẹ́ lẹ́nu ijọ́ mẹ́ta yìí nǹkan tó ń trend lọ́wọ́lọ́wọ́ lẹ́nu ijọ́ mẹ́ta lẹ́nu lọ́wọ́lọ́wọ́ yìí nínú ọ̀sẹ̀ tá a wà nínú ẹ̀ yìí bóyá láti bí on the third, eh, eight, um, what I pay, is it on Monday? I think it's Monday ní BBC ló gbé But kilo kí ló wá kan tó ní tìrì nínú ẹ̀? Gbogbo ẹ̀ ló máa yé wa ń sìn. Tọ́rọ̀ náà bó ṣe kan ọ̀rọ̀ onítìrí. Ibo ni kí agbàwọlé? Mo rò pé fídíò yẹn ti pẹ́. Mo sọ fún yín, ẹni tí ò bá wò tán, ẹni mọ bó ṣe kan ní tìrì ń bẹ̀. Bọ̀ ẹ jẹ́ ká gba ibì kan wọlé náà. Ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu àwọn bíi méjì bíi mẹ́ta ká ṣẹ̀ṣẹ̀ wá gbé ètò wa kan ní tìlú yẹn ká wá gbé wá ibẹ̀ lẹ́ máa ti mọ ibi tá à ń lọ gangan tó gbọ́ ẹ̀yin tẹ́ ti ń bá wa pín mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin tẹ́ ti bá wa láìkẹ́ náà àdúpẹ́ God bless you ẹ̀yin tẹ́ ń fi comment lẹ́nu àdúpẹ́ ó gbọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa náà ẹ bá wa subscribe so that anytime tá a bá ń ṣe program ẹ lè máa rí notification nǹkan tó wà fún náà ni God bless you now ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ lóní pẹ̀rẹ̀ fún lóní lóní pẹ̀rẹ̀ fún kọ́lọ́ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ lóní <laughs> ẹ ti mọ nǹkan tí mo fẹ́ sọ ló ní ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ àwọn kan tiẹ̀ ti ní yorùbá kọ́ ni mí náà ẹ yorùbá ló adopt mi tí mi bá ṣe yorùbá ẹ má wọrí ẹ má bọ̀dà now. to stay in Kano because I've started a little business and I've um, I met some people who believe that oh let's go to synagogue that you know in synagogue you know who was behind it and how to forge ahead you know my problem at the time was who was behind the the yeah, fire, at, fire outbreak yeah. and uh, how to forge ahead because i lost a lot of you know mm. property yeah so i so, said okay let's go so there we got to the synagogue that early morning because they said we have to get there if we need a good seat. So we got there and they put us together with the newcomers because we, we said we were, we were there for the first time that very day. So we, we sat and uh, they, they occupied us with lot of you know videos miracle videos that is what they normally use to brainwash people they want you to see something in order to be yeah to prepare your mind and Manipulate. to click into it to click into it that ah, true you know it's miracle happening so but you don't know how they came about that preparation of that case eh, you know videos you don't know but all you see is you know uh, the miracle hey they came yesterday and today they are healed so all of us we just you know it like it was like hype hey yeah i think we have gotten to a place where we'll be you know delivered and be helped i was not asked if i was a christian or if i was a muslim so also meant all the people that came there nobody asked them either they are Christian or are you ready to receive Jesus? Nobody. So we just sat there. So for miracle, while we were there, uh, if you want to go to the toilet, of course there is toilet. If you want to go and eat, you know there there, there, there is canteen. So then in the evening we, we were there from six till six in the evening. Then they said uh, this evening service is starting. So when we waited, somebody came forward. His name was Benson because it's late now. He came forward to open the service. So they asked us to close our eyes. Then, uh, while he was praying, another person took the microphone because I had a different voice. So I just opened one eye to see, you know, out of curiosity to see who the next speaker was. Then I just saw somebody right in front of me, looking at me as I opened one eye. So this person was just looking at me. the way he was looking at me, his eyeballs, eh, you know, his uh, beard, reminded me of something. I looked at him, I said, It's like I've seen this face somewhere. Then, after some seconds, he walked away. So then, while he was talking, my mind was goggling where I've known him. Then I remember that two weeks before that time, I was in a dream in my in my grandmother's house. So while I was there, I was just getting out of the house. Then I saw somebody standing right in front of our house. Uh, he was holding an office jacket, a file. So he asked me that he was looking for somebody, the name written on the file. I checked the file, but I don't know. So I asked him to go uh, to the neighborhood. So then I tried to return the file from him because I collected it. While I was returning it, the file fell. So I was, I, then I said, oh, I'm sorry, I'm sorry. So I saw that some sheet of paper flew out of the file but I noticed that, you know, those sheets of paper bore my own handwriting. You know, I have a, you know, kind of handwriting. Look at my handwriting. So it's my daddy's handwriting that I took. So, you know, I said, I, then I looked at him. I said, Where did you get this paper of mine? Into another file that does not belongs to me. He didn't say anything, was just look at me. Anyway, I packed it and returned it to him and I left him. So while walking, you know, a distance, I looked back. I saw him still on the same spot, you know, looking at me. Then I kept going until someone woke me up. That why are you sweating inside the AC? So, you know, anytime I wake up, I try to remember the dream I had. So then, since I don't know, I don't know, I just forgot. So I, it was the one. So in my mind, I thought possibly God has sent him to me. Okay. You understand? Okay. So not knowing that it's uh, you know uh, you know satanic uh, manipulation. So then after the service, the service went till around 9 30, 10. So after the service, one of the disciple came to me, Ore, and said, uh, I should wait behind. They want to see me. I said, okay. So me too, I, of course, I want to see him, you know, because I was not a Christian. If it's a lọ kò dín but if it's a fẹ́ yà sí, òun ló it. kinní But àwa ò ní bá kú bọ̀ jẹ́ ká ọ̀rá máa bá lọ, ká fi ọkàn máa, ká I was, you know, I was just floating. I don't know God. I have no relationship with God. So I was just seeking miracle. So I waited. He did not see me for three days. I was just in the synagogue waiting. So on the third day, I was getting upset. I told Ore that, well, I, I need to go home. So around 12 midnight, around after 12, was when they came to call me and some other people that have been waiting so that he was ready to see us. I asked Corey, don't you people sleep around here? He said, ah, they always walk, walk, walk. I said, okay. So we went to his office. We lined up. They were calling us in one by one. So immediately it was my turn. I entered. He was not in the office. Nobody was in the office. So I only saw, you know, one portrait of Jesus Christ on the wall. So I faced the Jesus Christ. I was just, you know, praying. Then somebody touched me at the, say, hey, Um, have you seen me in the dream before? Before I could even answer, he has written something. This is the type of thing he wrote. Something Arabic. Mm? This is scribbling. So um, he just wrote it and gave it to me. Say, take it home, put it under your pillow. You will get message from me. That was how. Who was that person? TB Joshua. Okay. Was yeah. he the one you saw in the dream? It was the one I saw in the dream. And it was still the same person who you saw. Still the same person. Uh, earlier, before they called you into the office. Yes, still the same person. Yeah, we're talking about TB Joshua here, okay. the man in the synagogue, uh, also known as Fatai. So I took that paper and I went home. You know, what I usually do that time was to eat and sleep. Then some of my people were asking me, why do you sleep so much? You don't go out. I said, I'm expecting visitor. So you know, it was like a joke. So then on the third day, in my sleep, I saw a big snake trying to bite me. So I shouted, hey! Then I quickly raised my legs up. Then it was like TB Joshua just floated into the room and asked me, why are you shouting? I heard your voice. Today, I asked myself, how did he add my voice? There's a connecting point under my pillow that connected us. Is is an occultic, you know, connection. It gave me to put it under. That was that was in dream, right? That was, in, you know. So I, then I said, "There is snake in the room." He said, "Where is the snake?" I said, "Look." So he, he, he bent down to look under the bed. Then he brought us something like a worm. He said, Don't worry, it cannot hurt you. Not knowing that TB Joshua was a snake and also the one, you know, uh, playing savior. So uh, in the morning, I was so happy. See, we are saying all this so that you miracle seekers will be very careful you know, um, some people, they all, you know, people are ready to jump into conclusion. Those people that do not start this interview with us, they will say, ah, it's money. Hey, you know, it's. See, what we are doing is more than TB Joshua. I have no problem with TB Joshua. What I'm doing is about you who are seeking miracles up and down what I'm saying to you is that. Okay, we'll get to that one at the end. Let's quickly talk about the rape incidents uh, because that was what uh, attracted me to want to talk okay, to you. Okay, yeah. So, you know, I, we, because we need to say it. It's now, it's for us to know God because if I'd know God, I wouldn't have fallen into this one chance. So then uh, after, after that, I ran back to the synagogue to tell him the situation of thing my dream, dream yeah. yeah. he was so happy he, he asked me what can you say about me and later i got to see that in the book of mark 7 28 where jesus was asking his disciples so this guy was is trying to duplicate jesus christ you can imagine him giving himself the name joshua you know the name of christ So I told him what he wanted to hear that, wow, you know. So he said, okay, what do I want to do at that time? I said, I want to go back to Kano to get married and to continue my business. He said, Is that really what you want to do? I said, Yeah. So he said, I should go and wait for him. So after, because he was busy seeing a lot of people, you know, to get across is not, it was it's not easy. So when I went back to Kano, okay, he started from inside the plane. I just put my head on the rest, on the rest, you know, just to, you know, think about what had been, what happened for the past few days. Then suddenly I had my name called by his voice. I looked back, but he wasn't there. so I didn't sleep in. No, I wasn't. So I thought maybe, you know, I was just hallucinating or something. So so I, I just moved on when I got to Kano, I hung the um, uh, the calendar, you know, put the sticker and move on with my life, trying to. But I saw that each time I sleep, I find myself back in the synagogue, in my sleep, you know, walking and I mean, I tried calling him. But that time, was your leg already healing? No, I've been healed now. Okay. I've been healed bodily. Okay. It's I was much younger, and uh, they took me through the back door. Bosse Agbaire took me through the back door. My coordinator changed from Ore to Bosse. So, because you can't just walk into the synagogue, you want to see TB Joshua, you must have a coordinator among the disciples. So she took me in, and it's like, oh, of lady has come back, you know, blah, blah, blah. So they brought me to his office, and I told him all my experiences that maybe there's some things I've not done because I'm still not really having peace of mind. And he said, ah, for me to be seeing myself, in the in the dream in the synagogue it's you know that's what he wanted to tell me earlier that god has told him that he wants to use me in the synagogue <sighs> it was like you know it was a battle you know that ah, so i will leave my friends i would you know all the things i'm doing wípé sorry ọlọ́run ti fi hàn wípé ó máa lo òun nínú synagogue that is true ọlọ́run náà ti fi hàn wípé kò mọ̀ wípé ẹni yìí òun ló máa padà jẹ́ ẹni tó máa tú àṣírí òun fún gbogbo àgbáyé ní ìgbà yẹn wọ́n fi ọwọ́ bò lójú mò gbẹ̀mí ìbọ̀ ìdí kí ló fa Tèmítọ́pẹ́ Joshua àti madam Onítìrí ẹ má kanjú o ìwọ tó bá ń kanjú ò ní mọ ibi tá à ń lọ hmm, ó kàn lè sọnù lọ́nà kó lè yà wá gan mò ń sáré mò ń fọwọ́dọ̀ àwọn kinní tó ń sọ yẹn ọmọ wọn kó máa yé wa bọ̀ nǹkan tí má gbé jáde lẹ́yìn ilé yìí ṣe máa fi understand nǹkan tí lady yìí sọ gbọ̀ngàn. I've done all the things young girl can do in the world. So, well, let's give it a shot. So, that was how I joined the synagogue. And immediately I joined, he sent me to the studio. I worked with Brother Shegun. Not too long, like uh, two weeks or maybe within a month, Shegun was sent away because his wife got pregnant. Then I took over the, you know, the studio leadership. So we were walking. I don't. I, I usually don't go to his office because I was re relatively. Sorry, did you say Shegun was sent away, yeah. or did he take a leave because he wanted no, to go and take no, care of his of his wife? No, you know, I saw that they were having problems. You know, he was not happy with Mister Shegun, so and I asked, "What's happened?" Say eh, his wife is pregnant. You know, the Baba is complaining that why should he still pregnant his wife, you know, after all the children he has had. So inside myself, their family, you know, but nobody could say anything. So, and it was sent away, you know. Then uh, maybe it's because, possibly because of hype that I came, or I don't know. But I was doing my job, and I usually don't go to his office. I only saw him two times in two within two weeks you know, maybe to greet him and, and just go. Then uh, one day we were preparing for service. It was a Tuesday service. And uh, somebody just came to the studio. Ah, Sabisola, you are called. And in the synagogue, even if you are in the toilet and TB Joshua call you, you hang it there. Some people go to his presence even without being washed. So then I quickly drop all the camera, you know, battery, you know, tripod, everything. I just drop it. Then I went, I saw that I was not ushered into his office. I was ushered somewhere else. I have, I know his office, but I, I was taken to another place. So when I, the guy asked me to wait at the door, he went in, then came back. He said I should go in. So I went in. So I saw him standing. He said, "Oh, How are you coping with us? I said, I'm coping, sir. Thank you, sir. Thank you. So he now he, he said he apologized that we are not eating meat and fish. At that time, they don't eat meat and fish. That if I need to eat anything extra, I should come to him. That he, he, he believe in me. That God told him that you know I can I'm I, I you know I'm reliable. So that's why he puts me in the studio. If anybody mess around in the studio, I should come and report to him. And I should just be, that's how he touched me. I said, okay. So I thought maybe, you know, I'm just getting, you know, into the system. So I went back to the studio. He gave me 500 naira that if I need to eat, if the food that they are giving us in the compound is not enough, I can go to to the canteen, general canteen. So we usually collect 20 naira for feeding allowance. And in the evening, they will cook general food for everyone. So then I went back to the studio, you know, elated. So after like 10 or 15 minutes, another call. So I quickly rushed. When I got there, I saw that there was no light in the room. I thought maybe in between the time I left the studio and to his room, Nepa's, you know, struck. So, but there was a candlelight and he was sitting on, on a kind of couch. He was tying a white towel. The same place they ushered you to his the office this time. No, no, no. The same place. The same place. So he was having this uh, white towel around his waist. So I thought maybe he was preparing for service. You understand? Maybe you want to go to the shower or it's just coming out. But, you know, I couldn't enter properly. I was just at the door because I saw something. That's what made me to stand at the door. And I knelt down at the door. Then he said, I should come, I should come. Because of what I saw, his tower shifted and his manhood was there so I, I, <laughs> bent my face down because I thought maybe so that you won't see the man of yeah, God. No, no, no. Maybe, maybe you know. I thought maybe it was unintentional, so that I would not embarrass him. So I just knelt down by the door and you know put my. He said I should come. That you know that I should not be afraid of him you know that when i was outside you know i should just come come come that he trusts me you know that he will be father to me so as I was just saying, yes, sir, yes, sir, he just he, he, he stretched out and dragged my hand. So why I knew it was intention was it was intentional was that as he dragged my hand, he placed my hand on his, you know, on his on the man of God. Uh, not on the no. Man, I understand. On, on, on, his uh, manhood. So, and he was using my hand to massage so I, you know, I stiffened. I stiffened. I stiffened. You held tightly to, yeah. to the man of God. No, I didn't hold on to okay, him. Okay. You know, it's like, you know, somebody hold you and drag you, okay, but you were, re- yeah. Resisting it. Yeah. You, you were reluctant. Because number one, I was thinking that this is not that I was a saint, then, but I was thinking that this holy ground. If I do this, you know, uh, what about those people waiting outside for miracle? I believe that this is a sin. If this happen, he may not be able to. That's my own mentality. So meaning that unbeliever is even better than you know quote believer. <laughs> but after some time, you know, say okay, I should go. I should you know we should go to the service. Then did he have a wife then? Is he was married? It was, wife was also in the church. Okay, let me let me say, you know, uh, as I know, as I understand, as I know, you know, this woman called Evelyn. Yeah, of course, is his wife because the, the the everybody has agreed that the woman is his wife, but they didn't get married, either you know, uh, co- uh, uh, traditionally or you know legally. You understand? Or else ask mm. them hmm. to bring their pictures. You know, TB Joshua loves pictures and videos. So you should just bring it out, bring them out. So he, he, he, a woman was with him, but the woman was not living with us in the quarters. That woman was living at Tony Street in, in somebody's house. You can you imagine. In one of the members' house. So somebody's they gave her house. a voice quarter there. Hmm. So, you know, then I left the room to go to the uh, to to the service. But while I was going, I saw some girls standing by the door. Maybe it was one of them that took the bullets for me that day. So then, when after the service, you know, I was just thinking within myself, what's going on? You know, Uncle Shagun has already left. I would have confided in him because we were always sitting together at the, you know. Uh, com, uh, uh, you know, editing suit or editing table. So I, I, I, No, mo kí We pay. wípé lẹ́yìn máa gbára wa ní àkókò. Program ilé ìta ń ṣe lọ́wọ́lọ́wọ́, ń ṣe ló yẹ kó níbi two, ká one, episode one, episode two. Torí ashiri kan wà ní ibì kan tí mo dẹ̀ ń wò pé fídíò yẹn náà dẹ̀ gùn díẹ̀ báyìí níbi tí báwo náà ṣe ń lo omi òkú ẹni tó jẹ́ pé òun ló mọ gbogbo everything tó ń ṣiṣẹ́ ń bẹ̀ tí gbogbo everything bọ̀ mi mọ bí mo lè gbé gbogbo kinní yẹn lórí ara wọn bọ̀ níbi tí a bá eléyìí dé nsìn àti gbọ́ díẹ̀ nínú ẹ̀ kó tó di pé a lọ sí ọ̀dọ̀ kí ni àṣepọ̀ tó wà láàrin onítìrì báwo lọ̀rọ̀ wọn báwo ló ṣe jọ rí papọ̀ pẹ̀lú Tèmítọ́pẹ́ Joshua ẹ jẹ́ ká kọ́kọ́ lọ gbọ́ ti arákùnrin míì now yes ẹ jẹ́ ká tú ẹ jẹ́ ká tẹ̀síwájú ká lọ gbọ́ ẹ̀rí máa jẹ́ mi nìṣó tá a bá gbọ́ àwọn yẹn tán láì ṣẹ̀wọ́n wá gbé báwo ni ti oníṣìírí ṣe jẹ́ nínú ẹ̀ now. him getting. ẹ̀yin tẹ́ bá ti bá wa láìkì tó ẹ bá wa láìkì ẹ bá wa tẹ láìkì lọ́wọ́ left yín bẹ̀ ẹ bá wa share ẹ bá wa fi comment sílẹ̀ bẹ́ẹ̀ ṣe ń kí mi pé mo kó ètò bẹ́ẹ̀ náà ni mo kí yín pé a kó bójú ọjọ́ ṣeré ẹ̀yin ìyá ẹ̀yin ẹ̀gbọ́n àti ẹ̀yin ẹlẹgbẹ́ mi God bless you. Winning the fight because of the using the anointing water. A few weeks ago, we started a series talking about people who have been to TB Joshua's church, the synagogue, and have confessions to make about their awkward experiences, what they saw, what they, I mean, and then a lot of people have interest uh, so it appears. After then, I told you that many people have also uh, showed interest to speak out. Most of them say they don't want to be seen, but that they have uh, confirmations to make about most of the allegations made by uh, Mrs. Bisola Johnson. I have yet another person here today who doesn't necessarily want to uh, rock the boat in the church. How did you get to synagogue? I started there 2001. 2001 and um... anyways let, us just dig it straight um, you saw one video online that uh, mrs bisola johnson was making allegation that she was victim of sexual harassment by prophet tb joshua do you know bisola johnson before she left and before you left yeah i know bisola what can you say about her people say. náà fún èyí tí ẹ̀ ń fọkàn bá lọ ẹni tá a kọ́kọ́ gbé wá lẹ́ẹ̀kan yẹn léjì tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ló ń jẹ́ Bisola Johnson ẹni tó jẹ́ eye witness tóun náà wà nínú ọ̀dọ̀ Tèmítọ́pẹ́ Joshua tó jẹ́ security mbẹ̀ òun náà ṣe interview fún lọ́wọ́lọ́wọ́ Toyin Tire ṣì ń bọ̀. She is mad. Let me just say the pastor you know on camera is different from the pastor you know on It's different from the pastor you know on camera is different from the person you know after outside camera. Outside camera is a different person. So that means you have been close to TB Joshua also for you to be able to say this. Yes, I'm. I'm very close to him. At least I have opportunity to enter his office without nobody stopping me. Hmm, so while you were there as security, uh, what areas did you cover? I cover. I even cover his prayer mountain too, where he prays not a mountain, it's just like it's some, somewhere that they like a forest that they put sand and everything is just there. That's it. Okay, there are some things that uh, Bisola said. Did you see the video of the church uh, saying that Bisola is mad and uh, she confessed and they healed her? That video has been long. Before that video you are seeing is 90s. Everybody should look at the quality of that video. That video you are talking about, talking about 96, 97. You understand? And Bisola started confessing. Bisola started saying things about him from 2008, I been nine. I don't, I can't really say about that one she confessed inside the church. But there was one they were doing disciple meeting that she confessed. There was even one that they showed that she was putting on a nightgown. It's a disciple meeting. They used to have that disciple meeting at the dining of where those white people normally eat their food. At the dining. So it's a disciple. Just like they say, okay, beg, confession, and you confess it and you put the video everywhere. that this is what the guy have done. I told you I have my father. I brought my father for prayer line. I, I, I flew him down and I brought him. When I brought him for prayer line, I know what I saw. I know the things I saw. Such as? Uh, you know, they will be the one to tell you to cry that tell the man of God, uh, man of God, help me. Man of God, help me. My mother is, cannot work. My father cannot work. Help me. You know that kind of when man of God is coming. Those are the work of Bisola. Those are the work of Bisola. So So was that why you hated Bisola then? No, we I hated Bisola because of his what is the impression you are you so it's a man of God you respect and somebody is speaking again. But at a time I now understand that why not just sit down and watch that video? Because every allegation Bisola made was true, except the one the one he said the pastor slept with her. Everything she said that I watched in that video was true. And it happened. So you mean it is not true that the pastor harassed any girl in church? No, I can't say it's not true because they were so close to the pastor and his wife. These girls you are seeing are very close. Tibidosha does not stay in his his wife does not stay in, with him in the same room. His wife stays in there's he stays in a place called Five Story. Any any disciple there knows what I'm talking about. They they call that place Five Story. That's where he stays. So, but every other thing Bibisola said is true, such as maybe how about the miracles? Are they arranged or true or false? Okay, let me talk about that miracle. Eh. You see, as a security then, you would just see that when they bring crippled person, like different kind of crippled person, I don't, there's a particular cripple they used to look for. Maybe the cripple that can walk, that have difficulty in walking. Anybody should go and try this thing. If you have any crippled person that you know that his leg is torn or something, they should take that person there. If the person gets healed, you should believe. You know, so it's those crippled that you can still manage to walk. Still manage to walk. So when they pray for them, definitely they will still manage to walk. So it will look as if they could not walk at all before. Now get up. Eh, that's what normally happens. Once, once the real people, real people come, they will call us security here, oh discharge them. There's somebody called Alola Iton. He will say discharge them. You know, I, I, I joined security when Bisola left. That was when I joined security. But I know Bisola as a member. when I was a member. Okay, you were a member, you knew Bisola. No Bisola. But when I became security, Bisola have left that time. I also heard about uh, some people praying on people's uh, photos, and that is maybe that's why you're also scared of showing your face. <laughs> yeah, yeah, yeah. Because there's something I don't normally do. The prayer warriors. I can mention their name. Number one, there's one called Sam Four. They've, he, I heard he has left. There's one called IK. He's now a pastor. There are many. There's one called Mufu. There's one called Akewi. Those are the people. They, there are many of them. So they they will take your picture. When they take your picture, they will take you to the prayer mountain and they will start praying. They say they say it's prayer mountain. I can't I can't. Now the mood I am now is that I don't believe that people there's God, like there's any man of God there's anywhere. Don't there's no man of God anywhere because all those things you see is different what you see on tv is different from what you see forget that thing you are they, are they are telling you that sorry what do those prayer warriors do they will carry your picture and be they will say they are praying on it they will be praying on your picture let me let me say prayer sha. sọ́ọ̀rì nǹkan tọ̀tọ̀ òun là ń rí nǹkan tá à ń rí lójú tv bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí tí mò ń sọ̀rọ̀ yìí òun lẹ ń rí bọ nǹkan tí ó ń ṣe lọ́tọ̀ tó ń ṣe lẹ́yìn ọ̀tọ̀ ni tó yàtọ̀ men of God women of God wọ́n ṣe máa máa parọ́ mírèkù fún wa àwọn lajú afọ́jú àwọn jí òkun dìde wọ́n ẹ máa máa ṣe lórí tv bó tẹ bá débi àwọn eléyìí bá wọn sùn wọ́n bá wọn jí wọ́n bá wọn gbé ni now me ò ní fẹ́ because time yẹn in law. sáré gbé mi ìwà ká tó lọ I e je ki ọ̀rọ̀ Dúpẹ́ Onítìrì. Yeah. yeah. And then um, they used Chevrolet. I used to run a Christian magazine. I wrote about TB Joshua on the front page. You know, I even tried to speak to his people, spoke to his PA. Let me speak to TB Joshua. These are the allegations mm -hmm. that was given to me by someone who spent 14 years there as a deputy mm -hmm. prophet. Mm -hmm. The next thing I got, death threats. So there, there's no way. TV Joshua held my magazine in his church on TV and telling people this is not of God. Please tell us about that us that that shrine, that that cult, exactly. that, that that that place that is not a church. Exactly. Oh my God. The the the the, the is a ritualist. It, that's what it is. Exactly. And people don't know. People so, don't know. African magic, black magic. That's you what you see there. Before you begin to speak about TV Joshua, you said something again when we were talking the other day that you, you used to go and whisper to TB Joshua. you ah! say, you say, Jerry, Jerry, before you before you, you close. That person there. That person, the one I told you about, your yes. money. Prophesy. Please don't forget to prophesy on that one. And yeah. that time, they're playing an advert on TV. Yes. And poor, gullible, manipulated, uh, uh, deceived individuals mm. who are out there watching on TV are crying in tears thinking that God is moving. Right. Not knowing that Sidley is moving. <laughs> Sidley collected, she collects the info, give it to TV Joshua. Let's start from... Hey. Why did you Why did you go to the synagogue? Exactly. Right. So I must put it up front to say, mm -hmm. look, I know the tricks, ne? Maybe next week Sunday or even tomorrow I'll be headlines on Emmanuel TV. Hmm. They'll say Sister Sikla is a fraud, Sister Sikla is this, like they've been doing to Pisola. Mm. Hmm. You know, uh, Pisola, the one that Pisola, wrote, yes. Pisola, the yes. one that wrote the book yeah. on TV Joshua. Exactly. Now, I know, I personally know Pisola. The same Pisola you know ló sọ you. o. Ṣé mọ̀ pé ẹni tó ń jẹ́ security tá a ṣùtàn ṣojú ẹ̀. Bùsọ́lá yẹn náà ló ń gbé fàṣẹ. Eléyìí náà gbogbo that is the first lady ta kọ́kọ́ sọ̀rọ̀ tó jẹ́ pé òun gangan ló kọ́kọ́ jáde bódà yìí pé àwọn kan ti jáde náà before Busola bọ tí ẹ yẹn ó milẹ̀ gan bóyá bíi six seven years ago tí nǹkan tó wá jù bẹ́ẹ̀ lọ ẹ bá mi tàbẹ̀ síbẹ̀ bọ́jẹ́ ká máa gbọ́ nǹkan tí eléyìí sọ eyewitness náà lélẹ̀ pàdí tó pàdí ni pẹ̀lú tèmi Tọ́pẹ́ Joshua ẹ má wọrí o ẹ má bínú ti màmá onítìrì tòun náà ṣì ń bọ̀ kí ló pa òun àti Tèmítọ́pẹ́ jọ nínú gbogbo nǹkan tẹ̀ ń rí ó yẹ kẹ́ ti máa rí àwọn perfume kan tó máa máa tó ti ń rùn sí nínú àwọn nǹkan yìí hmm? but èmi máa gbé yín débẹ̀ kó tó di pé a tẹ̀síwájú ẹ lọ sí ìpolówó ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún un òun náà lẹ́nìkejì rẹ̀ tọ́jú rẹ̀. Zabby Life Saver Foundation àánú lolúwa fi ràn wá la fi ń sọpẹ́ fọlọ́run àwọ̀ ẹ̀dá tó ń jẹ́ aníparẹ́ láyé àwọn èèyàn tá a sì ti ń sọpẹ́ pàtàkì pàtàkì gbogbo olólùfẹ́ wa jákèjádé àgbáyé àwọn tó ń bá wa gbọ́wọ́ ṣètò ìrànwọ́ yìí lọ́nà kan àbí kejì. now mi ò fẹ́ mi ò fẹ́ play púpọ̀ jù a dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn tẹ̀ ń bá wa support eh, foundation wa ọwọ́ wa ní kàn sọ̀lẹ̀ àpò lágbára lọ́wọ́ Ọlọ́run àrọmọdọ́mọ wa hàn ní God bless you mi ò fẹ́ gbà lákòókò torí pé nǹkan tí mi mọ bí mo fẹ́ ṣe ẹ jẹ́ ká continue lórí. because we stayed together at the synagogue. I'm sure Bisola is watching right now. yes, and please follow Bisola she has a lot follow her on Facebook she has a lot. Uh, Bisola, I tagged her so I'm sure she's watching yes. So mm-hmm. I personally stayed there with her, and I know how it works. If somebody is attacking, automatically. They Wait, how did you get to TV to synagogue? <laughs> so I was at Philip Panda's church, and there was we were okay. We were first shown videos of the miracles from TB Joshua. So he has a relationship with TB Joshua. Used not to. anymore. Used I mean, he used to have a yeah, relationship. Not yeah. anymore. <clears throat> Um, and uh, not anymore. That's true. People mustn't lie here. Yeah. And then um, they used to have a relationship, and then they would show us at overnight videos of TB Joshua of him praying for women. And then there was a lady that used to take people to synagogue at that time. Her name was uh, I think Mama Sarah or Mama Sandra, somebody, okay. a white lady. Okay. And then there was a trip. Ooh, impact for Christ. We went to synagogue, and everyone was excited. And at that time, I wanted to go more than ever because I had an ear problem. Okay. So my ear problem, I had an operation for my ear because uh, my dad, I think my mom and my dad were fighting at home. I wanted to intervene and he bashed me on the wall. <laughs> Hmm. And then I was partially deaf. So I went, had my ear operation, okay. but I was still slightly deaf. So I had just started working at that time. I remember I just started working. I had my small car, my Fiat Palio. Mm. You know, I was I was okay. Mm. And then the trip at that time was ten thousand five hundred rand. Paid for the trip and went to Senegal. Got to Nigeria. We got to Nigeria. Our trip was supposed to be seven days. Mm. Prayer line happened, and then I was prophesied on prayer line. by who? By TB Joshua. Okay. Mm-hmm. I was prophesied on prayer line. Um, I think I fell and I manifested and I was prophesying on the prayer line that I need to stay, I'm an evangelist, okay. and I need to stay at the church. <clears throat> okay. Your, your, your manifestation, would you say, because definitely you were not faking it. I don't know what happened to me, but I was, when I came to. Demons. Exactly. Even Joshua's demon hypnotized you. When I came to, mm -hmm. I was told I need to stay at the church. Okay. So the seven days came, and then the South African group left. Mm-hmm. And I was then you remained there. Yes, yeah. because you are an evangelist. Yes, okay. and I need to stay for training. Now I was the first black South African girl to stay at the Synagogue Church of All Nations. Okay. Right? So it's not a hearsay, it's not a what what. I was there, mm. I mm-hmm. lived there, I lived through it. Um, so I stayed at the church and then I was moved into the dormitory, stayed with the disciples at the dormitories. And sleep was something that I never knew. We never slept. When, mm. when daddy is not sleeping, we don't sleep. Mm-hmm. We're mm-hmm. running around. So for me, you know, when with my experience with Philip Panda, when I spoke, people never believed me. Mm. So mm-hmm. certain things I just kept to myself, and I thought, you okay. know what? I don't need this drama. No Let me just keep quiet yeah. because people will just never believe anything mm. I do. I say. So at that time, I was in the chorister. I was singing in the praise and worship team there mm. with the three sisters and, uh, at, now this is synagogue. Yes. Synagogue. You yeah. you were a chorister I was at a synagogue. chorister at yeah. synagogue. So you stand in front. So you're standing in front. front. Yeah. Yes. Yes. yes. Mm-hmm. I was a chorister at synagogue, and um, remember I was the first black right. South yeah. African right. to be staying there. And then uh, I remember my dad, Tibi Joshua then paid for my parents to come because my dad wanted to see where I was staying. Okay. So he came to Snagog, came to see where I was staying, and uh, before I get to that part of my dad, mm-hmm, mm-hmm. and then I was at the synagogue. So the first two months was difficult because I need to adjust. I'm South mm-hmm, African, I'm in mm-hmm. Nigeria, and yeah. the culture, it's the rough food. and everything. Mm. But I was very close to Sister Bisola. Now, Bisola is the one that wrote the book. Yeah. Okay. So upon my arrival, I think within three weeks, I was told, you're going to Singapore. Ah, Singapore. Mm. Yes, we went to Crusade Singapore. went to Singapore. With TB Joshua. With TB Joshua. Yeah. So we mm. flew in. I remember I flew with Bissola and everybody. Okay. We flew to Singapore. We got to Singapore. Mm. Got to Singapore. So now what we do? TB Joshua was having a big crusade in Singapore. Hmm. So we fly a month. But he tried to give you money to get to Singapore. Yes. Oh yes. yes. So we were called to the office, and he was like, "You must take this money, put it in your suitcases." And I was like, "Ah." So that, that's, that's like hundreds for, of thousands yeah, of, yeah, dollars. Of dollars. I was like, "Ah." I don't want to be arrested for money laundering, you know? So he yeah. wanted you to loan the money? Loan the money. Like to take money That's Okay. Yes. No, no, I don't want to be arrested for money laundering. Which is illegal. Yeah, yeah, because yeah. I mean, when you get to the airport and they censor you, have to declare. You declare. Yes. So then, um, I don't know what happened then. Mm. I know there was a sister who had a credit card. I don't know what happened with that situation, mm. but anyway. Okay. So we got to Singapore. So we go there like a month or three weeks before. All right, all right. Before TB Joshua he arrives. Comes. Yeah. So when we get there, we must now make sure when TB Joshua arrives in Singapore, prayer line is ready. Mm -hmm. People who are coming to the prayer line are ready. We already know the who's who's okay. in the country. Hold on. <laughs> you know the money people. Exactly. Yeah. I, I, want us to I want us to, to take it slowly but surely. Mm. Okay. There's some you know plan work kó tó lọ sí Singapore wọ́n ti mọ àwọn tó fẹ́ wá bẹ̀ gan wọ́n ti gba orúkọ sílẹ̀ wọ́n ti mọ gbogbo information àwọn tó fẹ́ wá bẹ̀ gan bóyá bíi eighty percent sódà tó máa sọ pé miracle yẹn fẹ́ bẹ̀rẹ̀ kò sẹ́ni tó máa sọ pé máa wípé tó wá láti Nàìjíríà àbá ò ló ṣe mọ̀nà come on just common sense. Somebody watching right yes. now. Yes. I, I'm concerned about people. I'm concerned. I, am not just sitting here with with with with, with, uh, with uh, uh, my brother here and my sister so that we can be excited about exposing hmm. somebody. Hmm. But my main concern is people who are spending thousands of dollars. Yeah. Yeah. Thousands yeah. of francs, traveling to TB Joshua, thinking he can see, thinking he can prophesy, thinking he can. Uh, all these miracles are genuine and stuff. But take us through the prayer so, And, and, and he, must, he must forgive us when we laugh and smile or whatever, <laughs> because it's just funny. Because this is, this is deception. Exactly. We see it. Mm. So we're not going to take it serious because we know these are like lies. So when we when we get to when you get to so I was there in Singapore. Yeah. Makes sense. It was my first time in Singapore. So we get to Singapore and we're given this lavish hotel and then we're told, okay, fine, this is the church that's hosting us and we, we get to meet the church people. So now remember at that time I'm new, so I'm getting to know these things. Okay. But I'm, I'm always shadowing Bisola mm-hmm. because now she she at that time she <laughs> was she calls herself she was the official madam. <laughs> official Madame. <laughs> official madam. So we, we, when we get to a place, we need to know that, for example, this is where the prayer line will okay. be. People who want to come to prayer line, who they are. So before TB Joshua comes, we screen you. Okay. So screening happens, what we call screening. Okay. You fill in forms, you tell us who you are, what's this, what's this, what's this. You come and you, we interview you. So as disciples, we need to find out from you. What's your name? What's your surname? Why are you here? What's your problem? And you probably tell us <laughs> you've got cancer. Da, da, da. show us your medical report. You must be your medical report. You so, can imagine tó fẹ́ lọ prophetize tó fẹ́ lọ ríran fún wọn bẹ́ẹ̀ tó fẹ́ lọ jíṣẹ́ fún wọn wọ́n tún máa béèrè wípé kí ni ìdí tó gbé ẹ débi ìdí wo ló gbé a débi báyìí <laughs> ah Africa Huh? us your medical report. This is synagogue you're yes, yeah. yes, yes. You bring your medical report of what's wrong with you, and then okay, fine. So obviously, from the way you're talking, then we find out. So what do you do? No, I'm a businessman, or I'm whatever, whatever the case is. So already, I know this one's a businessman. I have to write notes. That is why if people have been to synagogue, you'll note disciples always have a paid, paid, paper and pen in hand okay. everywhere we go because we need to always be jotting down notes and everything. Mm -hmm. So already we know to say, okay, fine, this person is this, this person is that, this person is that, and we already know what's happening. So, and then, then the, which I say the beauty, no. The thing is, the synagogue, you're not just a chorister, but you work everywhere. Right. Right. So by the time TB Joshua lands, then you'll be called to his hotel room 111. Uh, but I would never understand why um, the three sisters were always in TB Joshua's hotel rooms. Like mm. everywhere we went to, why they were there and what. And I would ask. I would ask. The three sisters yeah, are part the three of main singers. Yeah. They sing. Okay. Yeah. And I would ask to say, but why are you guys? sleeping here and you're here in daddy's room all the time and mm. you're hmm. not sleeping where we're sleeping and I say no sister sickness because we are cooking for him we're ironing for him and I once said to them ah even me I want to be part of this I want to cook yeah. he said no no no no you can't so I mean I'm a very curious person I was like okay fine not my business but what I saw was before the actual crusade, before there'll be prayer line, we have a debrief with TB Joshua. Yeah. Mm. So we'll tell him to say, okay, fine. So in the prayer line, it's Israel, mm. it's Mzwandile, it's Ali, mm. it's, it's, Solomon. Solomon, it's who and who and who. Mm. Then we'll say, okay, fine. So this one and this one and this one, they are the money bags. They are the ones that need business people. Yes, business people. They yeah. need big prophecy. And then this one and this one have problems like this. So things that we see that are real ailments that we know that they might not really be able <laughs> to be sorted out. Yeah. We kind of push you to the back. But if you have money, we'll bring you to the front because we always say at the end of the day, he can pray for you, but it's your faith that heals you. Yeah. So mm. exercise your faith. Mm. So I was like, ah, okay. TB Joshua is a scammer. He's a scammer. So Fraud. Fraudster. Fraudster. That's what it is. So then I would see that I think, okay, fine, not my. Oh my God! My <laughs> it's a scammer. In Singapore. Oh, but in Singapore. My guy, my guy, my guy. Disciples were now sexing each other left, right, and center. Oh my God! Oh so my People always say, "Ah, Tibi Joshua's disciples are very horrible." They're cruel. Oh my God! Oh, yìí you bára wọn ṣe nǹkan papọ̀ ní èkó yìí ná wọ́n ti gbàgbé how old ni fídíò tá n play because kàn ṣiṣẹ́ ṣe gbogbo àwọn nǹkan tó ń ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pókú yẹn gangan gangan ni ẹ eh, understand sin bóyá òun go tó our rí wípé bọ́n ṣe ń bá gone. nǹkan ò ní rọrùn ọkọyà ó ti sọ fún bóyá ó ní you know one way or the other disease kan tó ti sọ fún gan pé òkè ò ní lò jù báyìí lọ àwọn tó jẹ́ pé àwọn múgun ẹ̀ wọn ló ti sọ pé ẹ̀ ò máa tó ṣe kinní kan kinní kan ọlọ́run jẹ́ ká bọ́ nínú nǹkan tá a kó sí bọ́ ojú ti ń lànà ẹni tó bá ń wo gboru eléyìí tí ò bá wá sẹ pọ́ lọ́hùn òun nu yàrá òun ló wà ẹ máa mọ̀ wípé àwọn ẹlòmíín ń takun sí yàn á irọ́ o mm, nǹkan tó bá wọn pásítọ̀ mi ni kó fowó ṣe èmi á ṣàfún ní ìdá mẹ́wàá <laughs> congratulation kò sẹ́ni tó ní kéèyàn kọ́ má ṣe nǹkan tó bá wọn owó ẹ̀ ni ko ma se to ba owo e emi ko mo lówó tó bá ló lè fowó ẹ̀ ṣe bá gbọ́ ò bá ní gbọ́ ní gbọ́ now. This, this. But behind the scenes, we are sleeping with each other. Now, here's the thing for me, ne? I was never prophesied on that I'm sleeping with disciples. And I remember in Singapore, Chili Joshua called me to his room one day and he said to me, one of those oh boys wanted to marry me. What would my parents say in South Africa? And I was very honest with him because my dad was still alive then. And I said to him, my dad told me if I marry a foreigner, he will never bless that <laughs> marriage in his life. Hmm. So that's how it ended. But there were relationships that were happening, but they hmm. were unspoken. Do you hmm. understand? So we went back to Nigeria, continued staying in Nigeria. Now, the most weirdest part is that when oh you seek a disciple, you don't get to go to prayer line we have our own private doctor and clinic within the synagogue in the hmm. back. And um, so everyone else goes to prayer. The whole world must come for healing. Yes. But when disciples are sick, no. they've got a private doctor. Yeah, yeah, yeah. Now see that. And um, the most amazing thing for me was um, I know people will say, and I'm sure people are saying, yeah, she's a bitch, she's having sex. Look, I was in church, and if God was there, I was supposed to be picked out and say, let's deliver you from spirit of lust, mm. which I never was. Mm. So I remember at synagogue, and then I had an abortion at the synagogue. Mm. <laughs> How did it happen? Who did you sleep with? I was sleeping with one of the camera guys. You know, <laughs> and I also slept with Daniel Wiseman. man. He's a wise man now. He's wise man Daniel. Name is Daniel. He's a wise man now. And hmm. he's Daniel. So I, I was pregnant. So so so hold on. <laughs> Hold on. Yeah. <laughs> Look at it. Oh my People, This is not um, this is not a ah. movie. No, no, no. This is not um, a setup. Yeah. This is reality. Yeah. Yeah. yeah. Uh-huh. I love yeah. it. This is reality. So yeah. many gullible people out there. When I saved my story, mm. yeah. When I saved my own story, people said, he's crazy, he's lying, some He hasn't repented. He hasn't, re he hasn't repented yet, he's still doing stuff. But look, this is Sitler. She's been to a, a synagogue. I loved it. She, she's, there's wise men. Daniel. You yeah. see him coming on TV. Yeah, he's when, still there. When people look at still there. these wise men, they say they're like TB Joshua. They're so holy. They're so nothing. Here's uh, uh, I laugh because here. I've slept with most of them, and for me, I remember there was a time, and, and, and, some, and maybe you ask yourself, but where did you sleep with them? Mm. Right. If you know synagogue, there are places you know, that. Like I want South Africa. Ó ń bọ́ra wọn sùn kò jọ wọn lójú ṣáàrí bóun ṣe ń sọ òun bá púpọ̀ nínú àwọn jọ àwọn jọ ní nǹkan papọ̀ bọ̀ torí pé kọ́tsọ̀ títí wa kò fi àyè gbà wá irú hmm, ẹbí sọlá ń sìn ìgbà tóun máa ṣàlàyé tiẹ̀ yìí ó ṣe pẹ̀lú kinní torí pé yorùbá tá a jẹ́ ọmọlúwàbí bóyá bèrè ṣe ń sọ pé bóyá ó lè kọ ayọ̀ ní tóun gan bá sùn ta ló mọ̀ wípé irú nǹkan bẹ́ẹ̀ lè máa ṣẹlẹ̀ ní behind the scene hmm? ojú ayé nìkan lè fẹ́ fi pe orúkọ jésù fún wọn àṣé ẹ̀yin gan ju ẹ̀yin gan wọ̀ sí ju àwọn tó ń pè lẹ́lẹ́bọ lọ. Oh my God, time ò ṣe mú Nobody knows where the disciples sleep. We've got our own dormitories. Mm. and visitors' quarters. Most of the time, visitors are not there. So in between thingies, we know our signals. So we go, we do our thing, and we out. So when I discovered I was pregnant, I remember I confided in one of the sisters. I think it was Sister Yetunde Olamide, mm. someone there. Mm. And I told them, this is my situation. I was taken downstairs to the nurse. There's a nurse there in synagogue, and mm. I hmm. had an abortion. Well, how, did, how did they perform the abortion? In the house of God. In the house of God yeah. the house of God. Church. Now, how was the process? No, no, no. I went there and because um, I was now not seeing my period, I was mm. sick and everything. Then they did the test and I was pregnant. And then uh, they called in another doctor to come in. And then I remember they they used the old way of termination, the one where there's a steel where they pull oh, something mm, out. Yeah. And I remember I was scared now. I was thinking, oh my God, please don't tell daddy. Because we call TB Joshua daddy. Mm. Please don't tell daddy. Please, please, I beg, don't tell daddy. He said, no, don't worry. Don't worry. Daddy go the same okay. thing. Daddy go my bed. Immediately after that, I chorused that practice. I went straight on stage to rehearse. Soon after abortion. Immediately after abortion. As if nothing ever happened. But when you see people going there and you see TB Joshua calling them out, so you've got a spirit of lust. Yeah. You've got this. Yeah. Very Sister Sitley. She's seen him on the altar. Right. Right in the house. Right in the house. Yeah. Some of the sisters that I Man. stayed with, and some of the sisters that I stayed with at synagogue don't have wombs. Um, these were sisters that would confide in me and tell me, because I was worried to say, "Ha, huh, I'm having an abortion in the men in the church. I'm going to be in trouble." Hmm. And they were like, "Ah, don't worry, don't worry, it will be okay. After all, you are given to the church. You need to be, um, uh, you are given." Because I was told I was supposed to stay there for a very long time. Yeah. You know, and for me, it was a way of life where you see disciples don't get married. Um, if disciples do get married, you kind of get ostracized you out of leave. the church. Yeah. Yes. I've got a friend, her name is Angela. She was the first white disciple to stay at the synagogue. So she got <laughs> married at the church, and then she also saw things that she subsequently left. She wants nothing to do or hear or say about synagogue, church of all nations. She left. And me being there, um, I'm very vocal and I always ask. So every time at night we have disciple meetings. Mm -hmm. Now at this disciple meeting, that's when we are, we learn the language, we learn the speech, we learn the behavior, we learn what to say, what not to do. That is why when visitors come, for example, when visitors come, most of them will say, ah, TV Joshua's disciples are rude, they are cruel, they have no heart, they are bullies and everything like mm. that. But the main thing is we already we told what to do, what not to do, and what not. And the most amazing thing is you are assigned. For example, if they say there's a special group coming from South Africa, you are assigned to this group. You must be in charge of them. There are certain visitors. Some, some visitors don't come to the dining hall. Mm -hmm. Some visitors don't come to the dining hall because mm. everyone sits in the normal dining hall. Yeah. Some visitors, you must, you are assigned to go issue and give them their food. Right. In their rooms, be it breakfast, lunch, or supper, they okay. just don't come to. So the male, females are attached to males however you are just attached it's not like female to, female no no for example i'm from south africa so if south africans are there they'll attach me to say maybe they'll understand me better mm. and i'm very eloquent i speak well so i'll be attached to say you look after that person and make sure that person is fine whatever that person wants you to what is whatever whatever okay. we want you to now you were there <laughs> yes you were assigned to to this rich man. Yes. Mm. And then the <laughs> wife walked in on you. Oh my God! Yes. Yes. I, I wish I wish I could take my clothes off to show you. So I think my parents remember this because I was flown in from synagogue because my bums, my buttocks, like the mm. left and the right, have burn marks. Mm. Right. <laughs> I was burnt with hot water. Hmm. <laughs> I was burnt with hot boiling water. Because unfortunately for me, um, this rich businessman, he is a South African. He is in South Africa. A lot of people know him in South Africa. <laughs> he is in South Africa. He went to TB Joshua. He went to TB Joshua's and I was assigned to look after him. And it so happened I was caught in the act with the businessman. How did the, it happen? By the wife, you know. Are you guys allowed to do that? They said, take care of him. So Take care of him. So it was a sexually, whatever. So it's kind of like normal within with some of the girls oh within the church. Oh it's like it's an unspoken, okay, normal thing. Yeah, and I want to make an emphasis here. You know, in a church, when you're having sex, when you're giving the free lines, you know, the license to have sex like that, it means that place is a shrine. It's a sort of worship. <laughs> You know, it's a sort of worship. When churches, when you see a lot of fornication oh happening, where people don't really care about it and talk I'm about it, you. because it's you need I'm to do that. You my god ibi ìwẹ̀ la a máa dúró eléyìí báyìí ó dàbí pé kí n má stop ẹ̀ ní but tá a bá stop ẹ̀ ní ìní fẹ́ jẹ́ kó ju an thirty minutes lọ mi ò máa fẹ́ jẹ́ kí fídíò mi tó yẹn gan-an but eléyìí máa tó bẹ́ẹ̀ now ẹ jẹ́ ibì kan tiẹ̀ wà tí mo fẹ́ ká gbọ́ but a máa padà síbẹ̀ yẹn máa wá lọ sí ọ̀dọ̀ kí ni reason ni wípé pẹ̀lú gẹ́gẹ́ bí nǹkan tí àwa tí a sọ wípé a nífẹ̀ẹ́ ọ̀fẹ́ lórí iṣẹ́ ìran wa báwo la ṣe lè bọ́ nínú oko ẹrú ìgbà tí onítìrí tó dé lọ́dọ̀ èmi àti yín ó sọ fún wa wípé èèyàn Ọlọ́run ni òun ṣe ríbi tí onítìrí àti Tèmítọ́pẹ́ Joshua tán ti jọ wọnú ara wọn onítìrí sọ wípé Ọlọ́run ní kóun wá ṣe iṣẹ́ kan ni whereas bàbá irọ́ burúkú ayé àtọ̀run ló ń pa fún wa bí bá ṣe ń sọ̀rọ̀ kò sí ẹni tó lè fọwọ́ sọ̀yà pé òun rí onítìrí wọn náà wọn báyìí. Tèmítọ́pẹ́ Joshua náà orúkọ Ọlọ́run náà ló fi bà gbogbo ilé ayé àwọn tó bàjẹ́ yẹn ló fi bàjẹ́ débi tó dé orúkọ Ọlọ́run ló fi kó ọrọ̀ jọ orúkọ Ọlọ́run ni àwọn kan lọ́yìn fi lọ ń dáwó sínú àpò àkáǹtì tí dúpẹ́ onítìrí tó gbé kalẹ̀ tó pè ní one million dollar tó ló mọ̀ wípé òun á fún yín báyìí ẹnu ẹlẹ́ máa wà tí jésù máa fi dé tó ló mọ̀ pé òyìn ò ní pé ó dẹ̀ máa sọ wípé tèmi ń sìn ìṣèbọn tí ń gbé sórí wípé torí pé owó òpè làwọn adelé òṣè jáde kó tó di wípé wọ́n gbé ọ̀rọ̀ owó sílẹ̀ rárá rárá lọ́mà tí ń sọ̀rọ̀ adelé adelé adelé máa jáde a ní tó bá sọ wípé wọ́n ló gbọ́n jù ìwọ ni bàbá ọ̀dẹ̀ torí pé ó ríra ẹ̀ bí ìgbà tó jẹ́ pé òun smart torí pé ó ti wà láàárín àwọn olóṣèlú òun náà ó jẹ́ olóṣèlú ó mọ àyíní ó mọ àpàdé ó tún mọ àyíní padà bọ̀ wọ́n ní kíní kan kíní kan kò tẹ́ máa bá lóko kò sí bó ṣe lè kò sí bó ṣe lè sọ wípé o tó o smart tó àwọn èèyàn kan tún máa wà tán máa jẹ́ ọ̀gá ẹ̀ tí wọ́n gan máa bẹ́ orí fún ipe náà àwọn eléyìí hmm, bí mo ṣe ń gbé ló ń fà mí sílẹ̀ bí mo ṣe ń sọ ló ń gbé ló ń yúró ẹ wo nǹkan tí tí mo fẹ́ ẹ máa ẹ máa gbọ́ nǹkan kan lára arákùnrin yìí tẹ máa wá rí tó jọ pẹ̀lú tí onítìrì tó ń ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ Tèmítọ́pẹ́ Joshua sí gbogbo wa dẹ̀ ti mọ̀ bọ́ ẹ lè má lákìyèsí bọ̀ máa gbé jáde ẹ jẹ́ kí n sáré ẹ jẹ́ ká sáré lọ gbọ́ àti gbọ́rọ̀ ọ̀wọ́ ẹ̀ tẹ́lẹ̀ bọ́ ó ní àwọn nǹkan kan tó sọ láwọn ibì kan bẹ̀ ẹ kí n lọ gbé wa mo yìí gbọ́ ní tìrí fúnra rẹ̀ bọ̀ ọ̀rọ̀ tó sọ tẹ máa fi mọ̀ wípé onítìrí àti Tèmítọ́pẹ́ Joshua confam lélẹ́yìí lẹ́jì tó jẹ́ pé ọmọ UK òyìnbó ni tó jáde tó ṣe táwọn ehm, tó pe BBC tó ṣe interview fún ó sọ̀rọ̀ more than àwọn ilé ó mú látilẹ̀ dókè ni ó mú ọ̀rọ̀ yẹn látilẹ̀ dókè eye witness ni ó wà pẹ̀lú Tèmítọ́pẹ́ one on one nínú ọ̀rọ̀ Tèmítọ́pẹ́ Joshua àti irú èèyàn bíi twelve tó ti bọ́ síta kó tó jí pé ó kú gan àwọn méjì ọkùnrin àtobìnrin kò ṣe tó wọ um, the other guy tó wọ kí ló wọ yìí náà eh, èyí tó wọ blue yẹn àti lady tó wọ black yẹn àwọn méjèèjì yẹn náà jọ kúrò the other guy yẹn ti kọ́kọ́ kúrò lọ́dọ̀ Tèmítọ́pẹ́ Joshua kó tó di wípé eh, this guy uh, this lady òun náà ẹ̀ṣẹ̀ tó wá kúrò tó ẹ̀ṣẹ̀ wá kúrò ńbẹ̀ kò yẹ yín sìn ẹ jẹ́ ká sáré lọ wo fídíò yẹn mi ì gbà wá lákòókò. That's what they, they normally do. Everybody picture have been there. Are they praying to? Uh, so many prayer I told me that Bisala picture was also there. They were praying on Bisala's. Bisala's picture. One prayer So not prayer One eh, one worker there, disciple told me that was. But when they take your people's prayer uh, photo there, is it to pray for the person to get healing? or they take your photo to somewhere that offend. Why would they take Bisola there? Okay, it is picture of people that offend that they normally pray on. Most times, like there was a boxer there's a guy fighting boxing that I met uh, because the guy gave a testimony in the church about him getting winning the fight because of the, using the anointing water. So when I called the guy personally as a security, you know, he would be afraid of you. I said, guy, is it how did you use the anointing water that you walk? Do you know what the guy told me? That's it. That's right. That place is another kind of. How do you? Sorry, I heard that some people get discharged some people get me. How do you discharge people? Let me tell you, when they bring you as a cripple, not even cripple, there's even a lady I had an experience. The lady had HIV and she was blind. I don't know whether the HIV made her blind or something. So the lady, the, uh, that's why I want to even say this because many people have seen me as a very bad person. They were even praying I should go because those workers are those people that are here thinking I'm not the one. I'm the one I don't want them to see their miracle, but not knowing that it's the disciple that will tell you that they should you should discharge them. And I know some, somebody that I've gotten here that I've done his testimony that came back and said so so something happened, and they say I should pursue that person. Who gives these instructions to discharge people? Sometimes it comes from the pastor of the church. He's a pastor. That's TB Joshua. Once he, eh, what happened is that the you anybody should if anybody want to i know that in this nigeria there's nobody that will not have anybody that has that has, has one sickness or the other the person should go for prayer line and see if i'm lying i know i took my father there but my father was getting healed my father was even working already before i took him there but you saw that i've already registered ẹ gbọ́ dada ẹ gbọ́ bẹ̀rẹ̀ dada o ẹ gbọ́ bọ́ sí bọ́ yẹn sọ when they say i should come back on sunday he was already working he was having back pain But the way the thing looked like, like it looked as if my father could not walk. I, he was having. <tsk> It took you understand the thing, so they should not. Those I'm not. Let me see if I can get you correctly. You were already treating your father. He has already been treated. Okay. He has already been treated already, but we took him there for prayers. But in their place, when you go for a problem, it's them that will even tell you what you write on the placard. You understand? If you have leg, maybe leg injury, you might put leg as cancer. So in your mind now, you think the person have leg cancer. I think you understand. Mm-hmm. That's how it is. now say they heal the person of cancer. That's what they normally do there. Aside from the things that Bisola mentioned, are there things she might not remember to mention that you also can share? No, there are so many things. I, if I tell you, I, I don't believe Bisola will be alive till today. Um, because our mindset as a member then that one day, one day Bisola will actually come back to confess or we hear that she's dead. Even I heard that. So later, I just I, I just noticed that the wife came down and asked this husband, nobody should touch his her husband. That Dave, don't allow them touch you. So later, the, the wife just started shouting that this is a white lady, oh, not a black person. Uh-huh. So that we know black uh-huh. because maybe Bisola, everybody, the white lady. Oh. Go No, I will still say it. I don't know the one of him sleeping with Bisola. am the story. Maybe not the sickness or that that is not. Paracetamol can heal. Or no, if you go there that you have eh, a spiritual problem, they will definitely. I don't know about spiritual. Let's talk about maybe cancer. No, Kano Kano was there. Kano had hole in the heart. I've, been there when he said he hit Kano. That Kano denied. I think Kanu, yeah, the truth. I think Kanu said he actually got medical healing. Kanu's foundation is not sending people to TB Joshua's church. Kanu, Onazi was also there. Sunny Emmanuel, was, name was originally Shehu. He's the one that changed him to Emmanuel. Ibi tí mo fẹ́ gbọ́ yẹn. But that I didn't prepare. I want to show my face so and then I will not talk. I will, I will still talk, but there are so many things that happen. I just wanted to, why I came is to confirm the story. Nobody, nobody begged me to come here. I was the one that chose to come here to say the part of the story. I get into touch with uh, to go and share the CD. There are so many things we do. I don't want to say it because I'm part of. I've been part of it. I don't want to say that you buy the finger that no finger fed me. I work for my money, except the rice that they give it, and they'll show you on camera. <laughs> and that rice is not one bag of rice. It's just To paint plastic, but they seal it. It has its own bag. Not that everything is like that. If they give you ten thousand today, they want to put it on camera, and some some are even pre-acted. Some are acted. <tsk> May, maybe there's something that happened. There are so many things that happen, and I discovered that so many of all these things that you watch are acting. The, well, there was a time on uh, San was helped. They say he should act. When he became footballer, they brought him back to come and act when he was begging the man of God. for help. He has already become a footballer making money as the under 17. But they brought him to come and beg, to come and act it. So when they were showing it on TV, they showed it as if somebody was begging. Eh, eh, begging. So he was there. And I was like, ah, will man of God be there and people using him to act film like this? So many things happen. It's not the way, if you attend the church, what you see there is the beauty, the prayer. If you don't have money, you look at go and watch the program on sunday you see people sitting at the front putting on tight band there's this band like a pass when you go to events you know any event that they put that was what they anybody you see sitting in front and it's either they are foreigners or they are big men you can never enter inside the church. ohun yẹn ọlọ́kẹ́ sókè jù bẹ́ẹ̀ lọ ni o kò ń ṣe láti ọ̀dọ̀ títí mi o. but if you go there as a journalist they will go. of the journalist thing they will not want to embarrass you, they will say, okay, let's go, so that it will not, yeah, they will not allow you enter. So if I go there now, TB Joshua will give me money. He will give you, he will give you money. It's like that. He used to give money. He used to you, you give like like up to how much? Do you have idea? No, he gives money now, 50k now. He will give you as a 50k will not solve my problem now. TB Joshua, you don't need to spy me. I'm spying myself for you now. They say you pay journalists. I did. <laughs> di dídúpẹ́ nítorí òde lè sọ ìfún àwa tó jẹ́ pàwà tí They should mention that person except the white people. I'm not including the people that come from abroad. There is no disciple that left there that have make it. I heard that most of them will go and start from ground zero again. So you have spent 10 years there, you're going to start from ground zero again. They will make sure they seize your passport. But I heard one story day before yesterday that is the girls that they were giving some particular girls came that they want to collect their passport, they give it to them. But the men they didn't give them their passport. Maybe not you are following to travel now. Definitely your passport will be in the church. They will not release it to you. In the house of God. But if you are maybe there are some particular girls, I don't know. I don't want to mention their name because they are married now. So that their husband will not start fighting them that uh, is it true? that they went there back and they gave them their passport. ẹ má bínú ọláìpẹ mò ń fọwọ́ ọ̀dẹ̀ bóyá mo ti kọjá ní ibi tó ti sọ yẹn ó ní Tèmítọ́pẹ́ Joshua ó ló máa ń rán àwọn spy láti lọ lọ sí àwọn churches láti lọ wo nǹkan tó ń ṣe ń bẹ̀ wọn ò dẹ̀ ní gbé mọ́tò company yẹn lọ torí company náà jẹ́ wọn ò ní gbé mọ́tò synagogue lọ wọn ò ní gbé anything tán kàn ó nígbà míì gan drop ló máa gbé lọ ìgbà míì wọn lè gbé private wọn kan gbé lọ síbẹ̀ wọn máa ń lọ sínú àwọn ìjọ you can imagine wọ́n FBI kákàkiri kí ló fi yàtọ̀ sí ìgbà tí Dúpẹ́ Onítìrì tó máa ń san owó fún Saheed ọmọ Bọ̀tà tó máa lọ sọ́dọ̀ ṣe Sunday Ìgbòho tó máa lọ sọ́dọ̀ bàbá láti ìgbà tí gbogbo orú nǹkan yẹn ò ṣẹlẹ̀ ṣe rí pé everything wọ́n kàn wí pé wọn ò ṣe nǹkan kan kò sí nǹkan kan because gbogbo àwọn tó ń gbéṣẹ́ yẹn fún gbogbo wọn láti mọ̀ gbogbo wọn láti block ẹ jọ̀ọ́ torí Ọlọ́run jẹ́ kí n máa rí ní comment section orúkọ ọlọ́run orúkọ ọlọ́run yìí ni kí ló fi yàtọ̀ kí lọ́jọ́ fi yàtọ̀ síra wọn tán bá lọ wo déètì wọn year wọn everything gan pàápàá gan ọmọ ọjọ́ kan náà ọmọ year kan náà ọmọ time kan náà ní tèmi Tọ́pẹ́ Joshua àti Dúpẹ́ Onítìrì náà wà jẹjẹ torí nǹkan tí Dúpẹ́ tó fi wá dálẹ̀ nínú ìrìn àjò wa yìí Ọlọ́run ló lóun gbé wá fún wa Ọlọ́run ló lóun gbé wá fún wa Ọlọ́run náà dẹni tèmi Tọ́pẹ́ Joshua ló gbé wá tó fi jẹ́ pé kọ́ńpìnì náà ràn tán sọ wípé àwọn ràn ní ilé ọlọ́run àwọn gan ní nǹkan tó ń forí balẹ̀ fún nínú nínú ilé gan ní nǹkan tó fi ń ti àwọn èèyàn láyà ó ní nǹkan tó ń mú sọ́wọ́ táwọn èèyàn fi ń shock gbogbo wa la mọ̀ a mọ̀ wọn náà bọ̀ tí àwọn èèyàn ti di sí ni bọ̀bọ́ ìmọ̀ máa sọ́nà lélẹ̀ i'm pretty sure pé nínú ọ̀sẹ̀ yìí tí gbogbo ayé máa fi gbé á tún reduce àwọn èèyàn díẹ̀ náà sẹ́yìn wọ́n máa rorí wọn díẹ̀ díẹ̀ because àwọn èèyàn ti ń jí láti ronú wọn including Nigeria Africa uh, including ìlú òyìnbó àti Africa ìgbà tó jẹ́ pé nínú oṣù tá a wà nínú ẹ̀yìn sìn first owó táwọn churches wọ́n máa sọ wípé owó táwọn bá kọ́kọ́ pa nínú oṣù yẹn àwọn láti fi ránṣẹ́ sí headquarter a ló ń ṣe wá ta là ń ṣe gangan à ń ṣera wá nì à ń ṣera wá nì ṣé àní jí àní wake up ẹlòmíì tó gba sálárì rẹ̀ nísìn tó fi mm, fi ránṣẹ́ kò tí ì sanwó ilé ẹ̀ ẹlòmíì àbúrò ẹ̀ yẹ ẹ̀gbọ́n nídìí èyí tí ò tó owó yẹn tó fi ránṣẹ́ sílé ẹ wá wo iye tó yẹn máa jẹ́ ní gbogbo àgbáyé ibi tó ń sọ wípé redeem gan lówó dé ó lè máa la títí kó máa lànà báyìí wọ́n ní owó yẹn lọ́wọ́ ni bọ kí ni wọ́n fẹ́ fi ṣe wọ́n kàn kó sákàǹtì wọ́n fẹ́ kó lọ sọ́dọ̀ Jésù ni òun náà ni Tèmítọ́pẹ́ Joshua now ẹ jẹ́ ká wá lọ kó tó di pé máa gbé ibi tó ní tirẹ̀tì sọ̀rọ̀ bóyá kí n ti ọkọ́ gbé yẹn torí táàmì yẹn ń fẹ́ lọ ni ẹ̀hún máa gbé wá láàṣẹ ẹ jẹ́ ká ọkọ́ gbọ́ nǹkan tí irú àwọn tó ń jáde tó ń ṣe testimony ẹ wo irú àwọn èèyàn tó ti jáde eye witness lọ́dọ̀ Dúpẹ́ Onítìrì mo ń sọ mo ń tún sọ èmi ni mo kọ́kọ́ jáde fún Dúpẹ́ Onítìrì ayé fẹ́ lanu ńgbà yẹn pé ah, kí ni eléyìí ń sọ kinní kan kinní kan ẹ̀yìn ìgbà yẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó gba àwọn àwọn home media tó kó lọ àwọn náà jáde àwọn náà ṣe tẹsí wọn wá sọ nǹkan tó ju wọn rí Koiki jáde world media náà sọ tiwọn àwa lọkọkọ gbélé lórí ngbà yẹn lọ́hùnún wípé àwọn world media àwọn ló fẹ́ẹ́ balẹ̀ ayé jẹ́ àwọn ló fẹ́ẹ́ dalẹ̀ ayé rú ẹ wá wò káwá ká lọ sọ́dọ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ká ẹsẹ tó wá wá sí èyí tó fresh one lọ́wọ́ yìí gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé ọ̀rọ̀ Tèmítọ́pẹ́ Joshua àwọn tó ń súnmọ́ tó bá wọlé tó bá jókòó irú ilé tí kéǹgbà yẹn ó máa ń pe Dúpẹ́ Onítìrí wọn náà wọn àtọjọ máa ń sọ̀rọ̀ bó torí pé àwọn lẹ́mìí Ọlọ́run lára ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ́mìí Ọlọ́run lára àwọn yìí ń gbobi tán lọ lọ́jọ́ iwájú bóyá tó wá jẹ́ pé eh, Lady K gan ìtakùdọ Onítìrí tí òun wèé pé irú bí ìjìnlẹ̀ bó ṣe ń ṣe títí dìsìn bóyá kò ó lè mọ tẹ̀síwájú bó dúró lórí òtítọ́ ó rí i pé nù nǹkan tó lè gbé sọ́wọ́ nǹkan kò sí nǹkan kan tó jẹ́ bọ ìjìnlẹ̀ mo sọ fún yín torí wípé ibi tó bá ti ń rí owó wọ́n máa sanwó oṣù fún ni ó kàn dùn mí pé ibi tí mò ń fọwọ́ dùn bíbá àárí gbọ́ ni wọ́n sanwó oṣù fún wọn ní ní gbogbo àwọn tó tó jọ ń bára wọn tó jọ ń bára wọn ṣoríṣiríṣi yẹn ó ń kó wọn lọ sí trip ó ń kó wọn travel bẹ́ẹ̀ náà ni ìjìnlẹ̀ lọ́dọ̀ dúpẹ́ onítìrì ó ń fún ní dátà lóṣooṣù ó ń sanwó oṣù fún torí ẹ kó má fi ọwọ́ kan wọ́n mílíọ̀nù dọ́là tán láwọn fẹ́ pa yẹn sẹ́ torí pé wọ́n fẹ́ fi dé ọmọ Yorùbá mọ́lẹ̀ ni ìyẹn náà máa fi máa sọ ẹ bó ṣe wọlé rèé o torí pé òun ní nǹkan kan tó fẹ́ ṣe they have nothing nothing òun ní nǹkan kan tó fẹ́ offer anybody wọn ò ní nǹkan kan ó jọra wọn àbí ò jọra wọn kí ló jọ wà láàrin dúpẹ́ onítìrẹ àti tèmi tọ́pẹ́ joshua ọmọ ìyá kan náà ni wọn bákan náà ni wọn wọn jọ wọnú ara wọn ni ẹ wo bá ṣìírí ṣe wá ń tún sìn bọ díẹ̀ ló tú lójú ayé ẹ ìgbà tí ó wá tú ákútà ìwògbà tó kú ẹ wògbà tí ẹ wá wá wo pẹ̀lú gbogbo àwọn tó ti jáde sọ̀rọ̀ kẹ wá wo ti òyìnbó yìí òun ó kọ ìtàn ẹ ní pẹ̀lú tèmi tọ́pẹ́ joshua tó ìgbà tóun kúrò ní òyìnbó bóun ṣe láǹdì bíyà òun ṣe sòun bóun ṣe débẹ̀ gbogbo nǹkan tó ṣe fóun tó wà ń bẹ̀ bí in short ẹ má jẹ́ kí n fi yẹn gbà kókò torí mi ò rò pé mi ò lè lo fídíò yẹn ni mi ò ṣe gbé wá mo kàn fẹ́ nu sọ díẹ̀ ni ẹ jẹ́ ká lọ gbọ́ àwọn irú eléyìí tán jáde fún Tèmítọ́pẹ́ Joshua ẹ jẹ́ ká túgbọ́ mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa máa ti rí bọ tọ́rọ̀ bá débi ọ̀rọ̀ báyìí náà la máa lo nǹkan tó bá jọra wọn kẹ tó wá gbọ́ nǹkan tó jẹ́ pé new one àwọn tó ń padà lẹ́yìn onítìrì báwọn èèyàn ṣe padà lójú ayé Tèmítọ́pẹ́ Joshua tó tún sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn ìgbà tó kú gan wípé irú ìsìn àwọn tó èpè burúkú ni because ó kàn lọ ẹ kàn ń lo aburú àwọn babaláwo àwọn oníṣègùn àwọn gan òwò òtítọ́ yín ẹ wo nǹkan tó ń ṣe tílé fi wó kò sí nǹkan kan ìjọba nàìjíríà náà pẹ̀lú ẹni tó ń dà lúrú wọ́n pẹ̀lú ẹni tó ń kún wọn lọ́wọ́ ilé wọn lọ kí torí pé kí ni tó bá jẹ́ nílùú òyìnbó ni òun láti fèsì nǹkan tó ṣe yẹn kí ló fà á bọ̀ torí pé wọ́n ti gbélé èèyàn ọlọ́run àwọn ọlọ́mọ aláwọ̀ fẹ́ gbàdúrà fún un yàrá bóyá òun gan lọ́pọ̀ fánlé tó rán sọ wípé ṣẹlẹ̀ ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n rìpọ́ọ̀tì ẹ̀ ní headquarter ló tún ṣe lọ di ẹ̀yìn ọmọ ọmọ ṣínà pẹ́là pẹ́là gangan kò ń ṣe ṣínà bàbá pẹ́là gangan onídọ́ni wọn ló nídọ́ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di kó dá synagogue sílẹ̀. now ó ti ra ilé ọ̀gá ọlọ́pàá ni gbogbo nǹkan pátápátá ti níyàwó ti bímọ báwo lọmọ mi ṣe máa bẹ ọlọ́run rú wọ ìwọ tó wọ ìmọ̀ lọ sínú ìlú onílù ò mọ bó ṣe lè ṣe o tún gbogbo òdì. mo yọ nínú ibi tó ti ń sọ̀rọ̀ bọ̀ ni o ìjìnlẹ̀ ní Mr. Wale Ali ló ń rìn fà sí o ìjìnlẹ̀ ló ń rìn kẹ́lẹ̀ mọ ibi tí ọ̀rọ̀ yẹn tó ti ń bọ̀ o èyí tẹ̀ mọ ẹ pọ̀pọ̀lọpọ̀ wa la máa ti wò lọ́dọ̀ àwọn àwọn tí tajọ́ ń jàjàgbara yìí náà but eh, ìgbà tí oníkálukú bá fẹ́ lo ọ̀tọ̀ọ̀tọ̀ ni but fún àǹfààní ẹ̀yin tí ó bá ti wò torí ibi tó ti bẹ̀rẹ̀ yẹn ọ̀rọ̀ ìjìnlẹ̀ ni Mr. Wale Ali ló ń sọ. yóò Yorùbá Nation ló tún kó sí wàhálà gbogbo òmìnira hmm. two thousand and twenty two tó tún bẹ̀rẹ̀ sí ní náwó lórí ẹ̀ àtúndáwó hmm. ìwọlé abọ́ síta ẹnu ìwọ tọrọ ó ti kọ́ sọ̀tà kọ́kọ́ mo fi wọ̀n ẹ́ òun ló gbé ẹ tó o tún fi bọ́ síta tó tún wá ń ṣe kótókótó ojú dẹ̀ gbà mí tì mi ò gbọ́ ẹ gbọ́ onírọ́ bọ̀bọ́ yìí ọ̀dẹ̀ tó ń fẹ́ kí orí ìkànnì ń kún láti fi ẹnìkan gòkè ṣé ìkànnì tó fẹ́ ìkànnì táwọn ní pé kán máa lọ sí ọ̀rọ̀ ibẹ̀lẹ̀ máa ti gbọ́ ọ̀rọ̀ Yorùbá Nation nílẹ̀ yìí ọ̀rọ̀ òmìnira two thousand and twenty two ìkànnì onírọ́ ìkànnì àṣepè ìkànnì búnibúni mo sọ mo ní nínú owó tá ń dá nínú owó òmìnira tá a dá tó bá mú nínú owó náírà account tó wà ń bẹ̀ tó bá ná fún orí logistic fún àwọn èèyàn wa láti lọ ṣe àfihàn consultation pẹ̀lú àwọn ọba gbogbo ibi tí mi ò bá belong sí tẹ́ ẹ̀ bá pè mí síbẹ̀ bá máa ṣe mọ ń ṣe ń bẹ̀ lójú ààrẹ ńgbà tẹ́tẹ́ yín bíi fifteen tẹ́ ti wà lórí ìkànnì tẹ́ẹ̀dẹ̀ lọ́dá gúrùpù bẹ́ẹ̀ bíi mẹ́rin sílẹ̀ tẹ́ wá pààyàn sílẹ̀ ìgbẹ́dọ̀ dọ́dọ̀ bàbá wálé àlè o ikú apá ẹ́ ọtúrẹ́ ó ti sọ̀sọ̀ ó ti sọ̀sọ̀ kó sọ fún mi pẹ̀ẹ́ túká gbogbo ẹni tó bá gbìmọ̀ mi pẹ̀ẹ́ túká o oṣó olé ló gbìmọ̀ mi pẹ̀ẹ́ túká o àjẹ́ òde ló gbìmọ̀ mi pẹ̀ẹ́ túká o ẹlẹ́bọ lóògùn ló gbèràn mi síbi emèrèmèrè lẹ́jọ́ péjọ lẹ́gbìràn lẹ́gbìràn lẹ́gbìmọ̀ràn mi láì dá bẹ́yìn bá balẹ̀ bẹ́ẹ̀ á fọ́ká àwa ń bẹ́ bid àwọn ọmọ Yorùbá òmìnira two thousand and twenty two náà ń bid ìkànnì fún ẹ̀ èmi fowó tèmi ra ohun tí mo rà ní mi ò gba one penny láptọ̀pù lélẹ́yìí webcam rèé engine rèé mixer rèé ohun lélẹ́yìí crossover rèé ṣé mo sọ fún yín ìjìnlẹ̀ òun ṣiṣẹ́ owó ni tó bá di ní ọ̀la tẹ́lómi ìbá jáde tó bá rí pò máa rówó ń bẹ̀ á foní tìrí sílẹ̀ bọ́ lọ́wọ́lọ́wọ́ yìí òun sì ni champion tó ló ń sanwó ilé ẹ̀ ó ń san gbogbo nǹkan ó ìrówó jẹ ń bẹ̀ ibi tí ò bá ti rówó ń jẹ kò lè kókó because ojú ẹwẹ́ ẹnu lẹ́wẹ́ ẹnu ọkọ́ abẹ́tí gbàgbá àwọn eléyìí ni mr wale ali ó dàbí pé lẹ́yìn èlé ó declare wípé òun ò látẹ̀ní lọ òun ń ṣe lára àwọn òmìnira two thousand and twenty two ó yá ẹ bá wa láìkè ètò yìí ẹ celebrate wa àwa tá a dúró lórí òtítọ́ àwọn tó ń rò wípé Igboho ṣe nǹkan kan gbogbo ẹ̀ náà padà wá ń swallow tán padà kó jẹ bàbá Akíntóyè ò ṣe nǹkan kan gbogbo ẹ̀ náà ń swallow náà padà wá ń kó jẹ Sunday Igboho eh, Sunday Kútọ̀nù gbogbo ẹ̀ náà swallow náà padà fi ilá lásìpọ̀ náà fi lò sọ̀hún sìn. recolizer rè engine ló wà ń sàlẹ̀ ẹ̀ yìí oríṣiríṣi náà rè tẹ́lì rè ó ti rí orí orí kìíní light board àbí wàhálà ṣe ń pè orí orí speaker méjèèjì mi ò gbọ́ owó mi ò gba sísì é pìnì ìyẹn ló fi dìgbò lu ìkànnú arábìnrin yẹn tó bà á jẹ́ nítorí àdánìkan ṣọpọ́n ó wá ń parọ́ mọ́ mi pé mo ní pé kán mówó kán lọ fún ọba hmm. ṣé ńgbà tó ti sọ yẹn gbogbo ayé ti gbọ́ ọ ní bàbá Wálé Alẹ́ ó ẹ má lọ sórí ìkànnì ẹ̀ inú èmi pẹ̀lú yín ta lọ dalẹ̀ ìjọ tó o ti dé ní ìrìn Yorùbá òmìnira two thousand and twenty two ṣé bí wọ́n ṣe bá ló wà ń sìn Hmm. ẹ jẹ́ àjọ béèrè lọ́wọ́ ara wa. ṣé bí wọ́n ṣe ba ló wà ń sìn túlétúlé ọkùnrin ni ẹ́. torí gbà náà nǹkan tó fi nǹkan tí ẹ fi pọ̀ náà ni wípé ẹ fẹ́ fèrú gbà bùkún ni ẹ ní àwọn tó ń ṣe dáadáa ẹ ló ọmọ ṣe ẹ ló lè ní wọn ẹ ń gbé allocation lóríṣiríṣi ẹ ń gbé jáde fún wọn nǹkan tó ń ṣe pọ̀ lọ́dọ̀ yín nìyẹn bọ̀ ìgbà tó ní kálukú ti mọ ojú òtítọ́ òun ló fà á bẹ́ẹ̀ náà ni synagogue náà nìyẹn gbogbo àwọn tó ti wá mú òótọ́ gbogbo àwọn tó jọ ń bára wọn sùn náà ṣe oríṣiríṣi oníkálukú bẹ̀rẹ̀ sí ní fọ́nká bẹ́ẹ̀ náà ló jẹ́ pẹ̀lú rí àjò yìí nígbà tó ní kálukú ń wo lọ tán ń wo lọ ń wo lọ gbogbo àwọn ìyá yẹn dà lẹ́nu àwọn ìyá àwọn ìyá tó fẹ́ kí a ní ìlọsíwájú tó jẹ́ pé fàsẹ́yìn ní tọ́nà ìpè àdúpẹ́ ni o tó máa máa pè wọlé lórí iṣẹ́ tó yẹ kó rí bẹ́ẹ̀ tó máa máa ṣépè náà yìí ń gbé wa ṣépè lọ́wọ́ máa gbọ́ ọmọdé ṣépè gbàgbàlagbà ṣépè àwọn ọ̀yá yẹn dà lọ́jọ́ tèmi eighty five percent nínú wọn ti mọ̀ títọ́ ọ̀rọ̀ wípé ìgbà tó ọ̀kú rí ìgbà tó epo mi ọ̀dẹ̀ náà fi rọ wọ́n kéèyàn má mọ̀wé gan kó bá gbà wájú skul kọjá níbi tọ́rọ̀ yìí dé wàá ti mọ̀ wípé <laughs> ọ̀run kan náà ni Eh, dúpẹ́ onítìrẹ àti eh, fatai eh, kí lorúkọ ẹ̀ tó ní synagogue ibì kan náà ti jọ wá. nítorí ọ̀rọ̀ YouTube wàhálà dé gbogbogbò ibẹ̀ náà ni màmá fẹ́ lò gbogbogbò ìlara lè ṣe tí mo fi bọ̀wọ̀ màmá tí mo fi pa rédíò yẹn tì tí ó bá jẹ́ mo lè tán fún ẹ ń bì í sìn kí n ṣú ẹ lórí bí kò bẹ̀rẹ̀ sí ní rí ó wà ń bẹ̀ satisfy ńlá ni mo ṣe ọ̀dẹ̀ ni ẹ́ gbogbo ọ̀rọ̀ tó sọ sí mi kò lè dùn mí alákọ̀ọ́kọ́ mi ò lè bá yín wí nítorí pé ẹ hmm, aṣòṣì má mọ̀ téèyàn bá ń ṣòṣì ó lè má mọ̀ aṣojú mo máa forward ẹ mo máa forward ẹ fẹmi ẹ ti lọ gan ni ẹ máa jẹ n forward ẹ. ó ń pè ẹ ó ní ó ní adékòdèrè àwọn àrùn kí á bọ ẹgún lóòótọ́. Hmm. egunlé èdílé oh ẹfún ègbèdégbè ègbèdégbè ah. láṣẹ rẹ ní kẹta ègbèdégbè hmm. ègbèdégbè ọ̀gá yín tó ń tẹ́ ẹ ní tẹ́ ẹ ní màmá ló yàn án sórí kínní ẹ̀ẹ̀kan tó bá ti jáde wọ́n ní ahọ́n kan kì í tó mú hmm. ahọ́n kì í tó mú. ọ̀gá wọn yẹn yẹn black hand ahọ́n kì í tó mú. black hand. ahọ́n kì í tó mú. èèyàn tó máa ṣe bíi ará abílọ̀hún tó ń fẹ́ kí gbogbo ayé máa pò kíkí òun kan gbà sí àwọn kan. ará àwa nìyẹn Sunday Igboho àwa nìyẹn àwọn èèyàn máa ṣe bí ará abílọ̀hún ẹ kí wa kú oríire èèyàn tó fẹ́ máa ṣe bí ará bílọ̀hún tó fẹ́ kọ́ máa lẹ pósítà òun kọ́ máa lẹ̀ bẹ́ẹ̀ náà ní sínágọ́gù tó máa lọ rán àwọn èèyàn kan lọ máa yọjú báwo ni Òyédèpọ̀ báwo ló ṣe ń ṣe báwo ni Eh, gbogbo àwọn tó kù wọn àwọn fọwọn náà ìwọn báwo náà ṣe ń ṣe tó máa máa lọ káàkiri òun náà ni àwọn eléyìí náà ẹni tó fẹ́ wo báwo náà ṣe ń ṣe báwo ni Ìgbòho ṣe ń ṣe ẹ máa gbé fọ́tò èmi náà ẹ máa ṣe bóun tó ń gbà yẹn ẹ má lo fọ́tò Ìgbòho hàn ní ìdí ẹ̀wọ̀n ṣe kiri kan ìgbà tó láwa sí méjì báyìí ṣe bóun ló ní kí wọ́n gbé píkṣọ ẹ̀ sórí gbogbo flag káàkiri òun ò máa stop ẹ̀ ń gbà yẹn. ó kí gbogbo ayé gbó pé. ah mo fẹ́ kí máa yìí sọ̀rọ̀ ni oh my god. torí àgbọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí. ah mo ń sáré fún ok. àwọn olólùfẹ́ mi àwọn náà fún mi ní táìtù yẹn professor lórí ìkànnì Mr Wale dẹ̀ ni inú mi dẹ̀ dùn mo dẹ̀ gbà á ẹni bá fẹ́ bínú kó kú ni kó kú wọn fún wọn ní title nazi professor wọt mi ò morúkọ nítòun. ọ̀rọ̀ tó wá wà nílẹ̀ sí i màá wá gbé ti ìwé tì because ọ̀tọ̀ nìwé ọ̀tọ̀ lọ́gbọ́n orí ọ̀tọ̀ ní ká lajú ọ̀tọ̀ ní ká travel jẹ́ pé traveling yẹn gbogbo experience tó yẹ ká nígbà tá a ti travel káàkiri tá a ti gbé láàrin àwọn oríṣiríṣi ẹ̀yà yẹn kó experience yẹn lè tó bá dá nínú ó yẹ ká mú ká máa mm-hmm. mú lò ní a máa ń pé gbọ̀n ni a kì í pé gọ̀ ṣùgbọ́n yà mí lẹ́nu pé ọ̀pọ̀lọpọ̀ bọ́n ṣe jáde kúrò ní ìlú nàìjíríà tó ìwà burúkú tó wà nínú wọn kò kúrò nínú wọn bí mo ṣe sọ fún yín tẹ̀tẹ̀lẹ̀ lórí ìkànnì bàbá wálé èmi ò kì í ṣe ọmọ ẹgbẹ́ kankan mo ti ṣe ẹgbẹ́ rí mo wà nínú ìlànà àbándáwó bẹ́ẹ̀ rí mo ti kọ èmi tí mo kọ́kọ́ kọ fáàmì lórí ètò ṣe yẹ kó rí bẹ́ẹ̀ mo pe àáfàá jẹlílì níjọ́ yẹn pé báyìí àwọn kan ní Sudan láti wá àwọn kan ní Arabu láti wá àwọn kan ní gbogbo láti wá ẹtì nǹkan tí mo mọ̀ ni pé ìran ọ̀tọ̀ pátápátá lọ́mọ Yorùbá DNA dẹ̀ ti fi hàn àwa la ní ghost DNA Yorùbá ló ní mm-hmm. ghost DNA ní gbogbo àgbáyé so ó yẹ ká ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe jẹ́ bí ọmọ Yorùbá ò bá bá ṣe bẹ́ẹ̀ bá mọ̀ bẹ́ẹ̀ ṣe tó àwọn tó yẹ pé wọn ń ṣe ọmọ Yorùbá wọn mọ̀ bẹ́ẹ̀ ṣe tó àbí ibi tẹ jùlọ so a ju nǹkan tá à ń pera wa lọ ọmọ kóòtù òjíire a jù bẹ́ẹ̀ lọ so èmi ò ń ṣe ẹgbẹ́ ṣùgbọ́n ọmọ Yorùbá àtàtà ni mí and I belong to Yorùbá nation day and night ẹni bá dé ní living room mi aró ṣìṣì flag tí mo rí mọ́bẹ̀ mo rí mọ́bẹ̀ àwọn tó bá dẹ̀ wá máa ń fún wọn mọ́ṣù ní more than fifty flag one sixty something money tẹ́kùn mo fi ń tọrọ fáwọn èèyàn láti encourage wọn so èmi ò èmi ò belong to any group o àti ẹyẹ ìlànà àti òmìnira twenty twenty mi ò belong to anybody mi ò dẹ̀ lọ́gàá ẹni tó ń pè ní black lion yàtọ̀ sí àwọn jagunjagun tí wọ́n ń lò àwọn yẹn nìkan náà mọ ẹni tó ń pè ní black lion kò sẹ́ni tó mọ̀ ní gbogbo àwọn tèmi mọ̀ emmanuel sọ pé ibi àwọn tèmi mọ̀ èmi dé àwọn oko gidi láwọn real grassroots people láti abẹ́òkúta láti Ògùn state lọ sí Ọ̀yọ́ state. Bákayọ̀ náà ló fẹ́ dúró sí Sunday Igboho pé kí ni. Hmm? Iléṣà Ilé Ifẹ̀ tó jẹ́ ìlú mi kì í ṣe pé mo lọ wádìí pété alẹ́ mọ̀ bẹ́ẹ̀ tí mi bá ti rí ìṣẹ́ pé ẹ̀ ń gbọ́ báyìí ni kò sẹ́ni tó mọ rédíò ìjìnlẹ̀ o mo fẹ́ kẹ́ mọ̀ lálẹ́ yìí o kò sẹ́ni tó ń gbọ́ ìkíní tí wọ́n fi máa ń kì í ṣe pé wọ́n lè gbọ́ ṣùgbọ́n owó oúnjẹ lọ́pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ń wá káàkiri kò sẹ́ tó máa ra dátà two hundred naira bẹ́ẹ̀ni torí ẹ̀ mo máa ń rush láti ṣe àbí eh, wálé àlè ló máa fi wò ó sẹ́ni èyí tó lágbára ẹ̀ tó wà ní Nàìjíríà gan tí lówó tó fẹ́ very few people ló ń lo dátà wọn ẹ̀yin tẹ́ bá ní àwọn èèyàn sí Nàìjíríà ẹ̀ rí i pé wọ́n máa ń pa dátà tẹ́ bá pè wọ́n ìgbà tó má ṣe rí miss call nínú máa flash ń kẹlẹ̀ pè wọ́n padà nítorí pé Eh, ó máa ń waste tó máa ti tan data wọn sílẹ̀ ó máa ń waste so because mm -hmm. of mm-hmm. that. wọ́n máa ń jí data wọn yá. wọn popular o adé èmi fẹ́ kọ́ mọ̀ lálẹ́ yìí hmm. kò sẹ́ni tó in fact ẹnìkan ṣoṣo tó popular ní nàìjíríà bá ń sọ̀rọ̀ yorùbá nation Sunday Igboho ni baba Akintoye gan kò sẹ́ni tó mọ̀ yàtọ̀ sáwọn ìlànà àǹkó ṣé bóun tiẹ̀ tún popular díẹ̀ hmm, Sunday Igboho ni ṣó tiẹ̀ ń sìn òótọ́ lèmi máa sọ mi ní sọ pé nítorí pé mo fẹ́ dun ọmọ. ṣẹ́rí ń sìn òun náà ti wá kàn first àwọn náà lọ try ibẹ̀ ni kí ló tún wá kù kí ló tún kù kí ló tún kù tí ó ṣe ẹni tó ń bẹ lórí tó tún jẹnu wúyẹ kí ló tún kù tó ṣe ẹ bá wa pín ètò yìí ẹ bá mi tẹ like tẹ bá tẹ like ó máa rìn tẹ bá pín ó máa rìn tẹ bá comment ó máa rìn ẹ bá ṣe gbogbo ẹ ó máa rìn ẹ bá wa pín ètò yìí nǹkan tó wà láàárín Tèmítọ́pẹ́ Joshua àti Dúpẹ́ Onítìrì òun ni eléyìí ọ̀rọ̀ wọn wọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ gbésí ayé wọn ó jọ mọ́ra wọn a ti gbọ́ nǹkan tá a fẹ́ gbọ́ pé ó gùn jù bẹ́ẹ̀ lọ mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wa máa ti gbọ́ àwọn náà sọ wípé kò sí ọmọ dúpẹ́ onísìrí ọmọ brap èmi náà mo ṣiṣẹ́ lórí ẹ̀ lẹ́yìn tẹ́ bá ti ń bá mi bọ̀ tipẹ́ ó dàbí pé last year tí mo lọ sí nàìjíríà mo èmi fúnra mi ni mo ṣe interview tó kéré fún àwọn èèyàn kò sí èèyàn Akpan ni mo ṣe interview fún lórí wípé báwo náà ṣe mọ ìrìn àjò yìí kí Ìgbòho ni o Ìgbòho ni o léèdì kan tó kàn sọ pé ó dàbí pé òun gbọ́ bóyá tán ní èèyàn kan dúpẹ́ tà èèyàn kan sọ péré ló sọ bẹ́ẹ̀ Ìgbòho ni bàbá Akíntóyè ni torí ẹ gbogbo àwọn ibi tó ti ń pariwo yẹn orí social media ń bìbà yìí ni adẹ lọgun asọ ibẹ̀ ló ti gba yorùbá nation fún yín ibẹ̀ ló ti jubilate ibẹ̀ ló ti celebrate ibẹ̀ gbogbo nǹkan tán ló kọ sí un kò sẹ́ni tí ò lè kọ lẹ́tà sí un ṣèbó máa send ẹ ní ó kú kán attend sí na anybody ló lè ṣe na yẹ o lè mo lè mo lè ní mo fẹ́ represent ìlú mi lọ́la kémi náà kọ lẹ́tà ọmọ awẹ́kọ̀ mi bó wọn ṣe lórí who are you torí ẹ ẹ ó kọ lẹ́tà lọ síbẹ̀ ó ṣe kinní kan kinní kan yẹn kò special ju anybody lọ ẹ lẹ́yìn ìgbà tó wá kọ lẹ́tà lọ kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn yẹn kí làbọ̀ lu òyìnbó kí ló ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tó ti wá kọ lẹ́tà látọjọ́ ẹ ọlọ́ ti gbàlú wọ́n ti gbèlú in short kò ń ṣèwọ tó bá tiẹ̀ lọ wò wọ́n ó tiẹ̀ kílìkì ibi tó ti ń ṣe ṣóò lásán gan òun fún wọn ní èrò sí ni bìkọ́ wọn máa kà á mọ́ ẹni tó ń wò wọ́n ohun ti gba tó bá rí pé èèyàn bíi márùn-ún mẹ́fà ló ń wo àwọn náà máa mọ̀ wípé nǹkan táwọn fèsì lélẹ̀ torówó tẹ dá síbẹ̀ náà ẹ̀ lè rí gbà ẹ̀ gbàgbé yẹn tó bá yá máa pín mọ́ra wọn lọ́wọ́ àwa ní ìdí owó ń sìn láti fi ṣe nǹkan gidi bọ́tara fẹ́ pè ẹ sọ fún mi tara fẹ́ pè báwo ni ìrìn àjò ṣe ní pẹ́ ṣé eyín lè ṣe ni ṣé eyín máa ṣe ni tàbí kí ló fẹ́ ṣe owó ni lẹ́yìn owó kò tún sí nǹkan kan ọ̀nà owó ni wọ́n ṣe kinní kan kinní kan ni wọ́n mọ ibi tó ń ná àwọn owó yìí sí tó bá fẹ́ negotiate pẹ̀lú ìlú bòmí ẹni tó wọ́n pẹ́ yorùbá nation sórúkọ bàbá tèmi nìkan ló fẹ́ dé sórúkọ bàbá tèmi nìkan ló fẹ́ dé bò torí pé gbòòrò tán ti dàrú ìwọ̀nba àwọn kéréje gan ọrùn gan ti ń wọ everybody pẹ̀lú ọ̀rọ̀ owó bó tó bá yẹ pé bá ṣe múlẹ̀ tọrọ kọ́bọ̀ tàbí tówó yẹn ń wọnú àkáǹtì téréje téréje ní ysdm ṣebí a máa fi máa rí ṣe ṣe fi máa ṣe nǹkan kan náà. ẹ ṣe mo dúpẹ́ ẹ àwọn èèyàn kọ́ mi o ọlọ́run ló gbé kalẹ̀ tọ́mù mi ni. ẹ gbọ́ ọlọ́run ló lò òun ọlọ́run ló lò òun bí ọlọ́run ṣe sọ fún Tèmítọ́pẹ́ Joshua wípé lady yẹn ń kọ Ọlọ́run ló sọ fún òun wípé ó máa òun máa nígbàgbọ́ lórí ẹ̀ bẹ́ẹ̀ náà lọ́lọ́run náà ṣe bá Dúpẹ́ sọ̀rọ̀ láti day one tó ti mú plan Ọlọ́run ẹ̀ wá hmm. tó ti mú plan Ọlọ́run ẹ̀ wá fún wa Ọlọ́run ló lò hmm. Ọlọ́run lò mí ni kò kí n ṣe wípé èmi ni mo ní gbogbo wa la ní gbogbo nǹkan tó jẹ mm-hmm. mọ́ ọmọ gbogbo ọmọ Yorùbá tó ti láì pé ó mute ń bẹ̀ yẹn. ṣe ti gbọ́ mi sìn. wọ́n ń gbọ́ yín mà. tó bá yá mo máa ṣe ìrìn àjò yẹn láti ìbẹ̀rẹ̀ títí débi tá a dé àti nǹkan. ẹgbẹ́ tó bá yá máa ṣe ìrìn àjò yẹn láti ibi tó ti bẹ̀rẹ̀ débi bí kò mọ nǹkan tó wà nínú ẹ̀ nínú bíbá ẹ̀mú àti bàbá everybody ló wà ń bẹ̀ lọ́jọ́ náà tó ń sọ̀rọ̀ náà lọ́mí ìfẹ́ ló pípẹ́ bíkọ́ tí ní ìtẹ̀ ti pẹ́ ọlọ́run lo òun ni tó bá yá òun máa ṣe láti ìbẹ̀rẹ̀ débi tán kò ń ṣe pé a máa ṣe ó ti ń kílèmẹ gbogbo pa ló ṣe bẹ̀rẹ̀ láti máa kílèmẹ ó ti ń kílèmẹ ó ti ń kílèmẹ máa ẹ̀ṣẹ̀ wá ṣe bóyá máa dé tó bá yẹ pé Tèmítọ́pẹ́ Joshua ọ Tèmítọ́pẹ́ tó ní tó ní synagogue tó bá wà láyé ní síjú ló yẹ ká lọ mú Dúpẹ́ Onítìrí fà lé lọ́wọ́ pé ah hmm, kò kúkú sí ọkọ ẹ̀ láyé mọ́ aṣu aṣu ló kó fún yín sà àfàlẹ yín lọ́wọ́ sà ẹ bára yín kalẹ̀ nínú ọlá ńlá àwọn four one nine àwọn tó kàn forúkọ ọlọ́run gbààyàn ẹ wo bóyá dé ń gbà yẹn orúkọ ọlọ́run yìí ni orúkọ ọlọ́run yìí ni ọlọ́run ló sọ bẹ́ẹ̀ nínú oṣù yìí òun náà ló wá kó bá ọ̀tá tiwa débi ti bàbá tí bàbá yìí ń sọ ẹ jẹ́ ká máa sọ nǹkan tó ń sọ àmọ́ nǹkan tó nígbà tó ti sá fún wọn ó ti sá lọ fún wọn ò mọ orin ẹ̀ mọ́ bọ́ ẹ jẹ́ ká nígbàgbọ́ ó ṣàtì là máa gbà ó dẹ̀ ti lọ́lọ́run ló sọ bẹ́ẹ̀ ó dẹ̀ ti ní bíkọ́ta wá nígbàgbọ́ nínú ọlọ́run bọ́ àmọ́ ìpérò ọlọ́run Tèmítọ́pẹ́ Joshua náà lòun náà ń lò táwọn mú kí wa ní kí ọlá mú kí wa ní kí ọlá pé a kò bójú ọjọ́ ṣeré ẹ̀yìn ìyá mi bàbá mi rí pé mò ń rọ ọ̀ṣẹ́ gan ni ètò yẹ kí n tún gbé wá gan lórí ọ̀rọ̀ olómi òkú gan pàápàá gan ni ò lè gbé wá bọ̀ á máa lò yẹn nínú fídíò míì gbogbo ẹ̀yin tí ẹ báyìí tí wòye tá a ṣe síwájú ẹ bá wa wo fídíò wa tàbí ètà tó máa ṣe náà ẹ ṣe gan ni gbogbo ẹ̀yin tẹ máa ń fi comment sílẹ̀ tẹ máa ń tẹ like náà ẹni tẹ ṣe darapọ̀ mọ́ wa tẹ subscribe God bless you ẹ ṣe gan ni ní agbára lọ́wọ́ Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ ń bá wa dá sọ̀rọ̀ charity wa náà ọwọ́ wa ní kọsànlẹ̀ àpò ní agbára ní ọwọ́ Ọlọ́run ẹ̀yin ni máa máa rí èmi náà ni ẹ̀yin ni máa máa bá ẹ̀yin mi lẹ máa máa rí mi ò dẹ̀ wá ní ṣìwí Ọlọ́run ní jẹ́ kẹ́ ṣì mí gbọ́ ẹ jẹ́ ká dá dúró báyìí ní ọjọ́ títí òní mo kí wa wípé kí ọlọ́run tó láyé tó lọ́run kó ṣàánú fún wa ààbò ọlọ́run kó má kúrò ní orí èmi àti god bless you ẹ ṣé gan one love bye for now.